kí ló túmọ̀ ilé ìgbà tó dáná kọ́ kí ló tó fi jẹ́ pé mọ́mì ló wá gbóúnjẹ sórí dání kí ló ṣẹlẹ̀. èmi kọ́ ni mo dáná o mọ́mì ló dáná oúnjẹ. sọ wọ́n kọ́ ló dáná kí ni iṣẹ́ kí ni tó ń ṣe sọ bó ṣe wá sí bedroom láti wá bá mi yẹn tí mi rò pé wà ní kitchen wà á tún wá nu ọwọ́ bẹ́ẹ̀ ni pé nǹkan yẹ lọ́wọ́ sọ ìwọ́kọ́ ló dáná mọ́mì ló aláwọ̀ láti wà ní kitchen yẹn látara ọ̀tẹ́lẹ̀ àtẹ́wà nínú bedroom yẹn. Eh, èmi mo ní kó dúró kí n lọ sóúnjẹ fún àti pàápàá mo fẹ́ máa fi wọ́ bí mo ṣe ń sọ mo fẹ́ máa fi hàn bí mo ṣe ní kó dúró. Mami kí lẹ̀ ń sọ o, òun ṣe ṣe yí fún mi ṣe máa jókòó tẹ máa máa dáná fún ṣọ́jọ́ ọmọdé ni tẹ̀sẹ̀ ṣe ń fi ọwọ́ ọbẹ̀ hàn. Mumi èdè sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ náà ẹ má jẹ́ kí èmi àtọkọ mi máa jánu lé. Má bá wí fi lẹ̀ ṣọ́mọ èmi tún èmi tún fi mo fi nọra ni mo fi nọra ni. Ẹ tún fi nọra oúnjẹ tẹ̀ abọ́tẹ̀ ń fọ ẹ fi nọra ẹ tún fẹlẹ́ ìnọra ẹ lè fi nọra mọ́ tó ti yẹ yín sìn wo bí jẹ́ kí n sọ fún ẹ henceforth mi ò fẹ́ rírú ẹ̀ mọ́ o wọ́n máa jókòó síbi mọ́mì mi máa dáná káàkiri wọ́n wá sọ pé àwọn fi nọra ó dẹ̀ lísì sí yẹn ò gbọ́ wọ́n fi iná dídá nọra ókè mo fẹ́ jẹun lọ́ba mi ní sàbẹ̀lẹ̀. ẹ ẹ jẹ́ kó jókòó ẹ̀ máa bù fún ẹ. èrò yá ó yá ẹ̀jẹ̀ ká lọ. ẹ̀jẹ̀ wọ káwá nǹkan fìdí ilé sinimá aládùn Okun fún ẹ̀kọ́ o pẹ̀lú àwàdà tuntun ní kárẹ́rìn kò ṣonú. ó yá ẹ bá mi pè é o àkàbà fara tilẹ̀ fara tilẹ̀. mi mo mọ̀ mi ò mà mọ́nà ẹnikẹ́ni. nàìjíríà nàìjíríà ẹni ọgbọ́n ọmọ ẹni ọgbọ́n ẹni ọgọ́ ọmọ ẹni ọgọ́ bá a bá sọ fẹ́ ni ọgọ́ yóò di ìjà. wèrè ò mọ̀ pé tí ń ṣèwọ̀n ọ̀dà bí wèrè bá mọ̀ pé tí ń ṣèwọ̀n ọ̀dà kò ní mọ̀ wọjà ń wò. ó ṣèwọ̀ o. ni bá fọ̀rọ̀ lọ torí inú mi mo mọ̀ mi ò mà mọ́nú ẹnikẹ́ni ò àkàbà ó fara tilẹ̀ o ó fara tilẹ̀ o. èròyà ó yá ẹ̀jẹ̀ ká lọ ẹ̀jẹ̀ wọ káwá nǹkan fìdí ilé sinimá aládùn òkun fún ẹ̀kọ́ o pẹ̀lú àwàdà tuntun ni. ó yá ẹ̀jẹ̀ lọ. ìwà títa ni. bó o dẹ̀ ṣe rí i tá a bá kọlù sílẹ̀ tagogo ló máa ń borí èmi ni máa borí yín nílé iṣẹ́ yìí. sọ ìyàwó sọ gbogbo ìṣòro mi tẹ́ sọ tẹ́ ẹ mi lọ pé mi ò gbọ́ èmi ń jí kan mu èmi ń jọtí mu ṣé mo mutí lójú ọ̀rọ̀ akílẹ̀ lèmi rí. sọ gbádùn ọ̀rọ̀ mélòó lára rẹ tí mo sọ̀rọ̀ rẹ. sẹ́mi gbádùn kó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. kí ló wá fẹ́ ṣe. mo lè gbẹ́ ẹ létí. sọ̀rọ̀ ọgbẹ́ mi létí. gbogbo máa gbé kìnìún owó epo níbo níbo níbo. èwo láwọn epo wèrè. ẹ ti tọ́ gbá mi ilẹ̀kùn máa lọ. Ah, ah, ah, ọwọ́ ẹ̀fọ́ níbo níbo níbo kó sí ọwọ́ ẹ̀fọ́ ẹ̀dá mi. lọ́nà sọ fẹ́ ti géètì mi. ọwọ́ ẹ̀fọ́ níbo níbo níbo kó sí. gòbí wà wá wà má ṣe báyìí. má ṣe báyìí. Yeah. yẹ tẹlẹ sí olówó mi. olówó. níbo níbo níbo níbo níbo níbo tó sì ọwọ́ epo. níbo níbo níbo níbo níbo. ọlọ́run mú ẹgbẹ́ pàjì ọwọ́ ò tí kì í dáa. kí ló ṣẹlẹ̀ gbogbo ọgbà. ọgbà sẹ́nu wọlé o. níbo níbo níbo níbo ọkọ sanu wọlé gidi ma ni o. sanu wọlé o ti wọlé o ti sanu wọlé. sáwọn ò mọ̀ wípé ayakilá ló lé wọn wọlé.

ọkọlọ wọlé. sanna wọlé sanna wọlé sanna wọlé sanna eh, wọlé. ee eh, wọn sanna kankan wọlé o. ọbẹ ah, o ti o ti gbandi o gbandi. ewu ni wèrè sọ̀rọ̀ ṣe promo ni ah, ọ̀gá kan ṣàyédé mọ esi gẹ̀ẹ́tì fún ọ wọn kan ṣàyédé wọlé ń bá wò pé à. Ah, síbí tó bá tẹ̀ jẹ́ pé àwọn olè lé wọn bọ̀ wọ́n wọ́n wọ́n gba àbòmí lọ tó bá fi mọ kálù rẹ̀ wọlé kọ́ ọ̀gá wọn kàn wọlé wípé à mo ti gba aná o mo ti gba aná mo ti gba aná mo ni à kí ló ṣẹlẹ̀ àní ayagila. Eh, eh. eh. ayagila ha ọ̀gágbá tẹ gbẹ́nu òfò tó ń gbẹ́ kẹ́kẹ́rẹ́ èwo lẹjọ́ òfò tẹ rọ wọ́n gbé rédíò sí yín kù. ọ̀gá bínú wọlé báyìí bínú wọlé báyìí ó kọ́ tìmí kánú ni lóye tí n báyìí ṣe ni mọ̀bù ìfọyín lálẹ́ gbẹ́ ẹ̀. kò gbédè ògbé kè ọmọ ẹjọ́ burúkú rò. mọ̀bù ìfọyín lálẹ́ ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ ẹ wo ẹyẹ máa lọ sí ẹyin. máa lè bisẹ́. padà sí bisẹ́. padà sí bisẹ́. máa lè bisẹ́ máa bisẹ́. mo kọ́ máa lè bisẹ́ àwọn ni ọkọ go back to your work. ìwọ lọ sí àyè. go back. èmi ní mọ garaji báwo ẹ bá kọ tí mò ń gbọ́nà rẹ̀. lọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ máa lọ bí sẹ́yìn ẹ máa ẹ máa lọ bí sẹ́yìn. Ah! ẹ kà máa bẹ̀kú gbọ̀rọ̀ sípò sípò. ẹ máa ẹ máa lọ bí sẹ́yìn kọ́. lọ rọ gàkẹ́ máa ń tún ṣẹlẹ̀ káàkiri. ẹ ló ẹ ẹ wéré wéré. ní mọ́kànlélógún yóò ṣe é nǹkan tó fi ń lulẹ̀ kí ló sọ fi ń fọ mọ́tò sọ fún mi. parasọ yẹ parasọ yẹ kí ló máa ṣe yìí kan ẹyẹ o. yẹ lóye o parasẹ yẹ ẹni tó wà mọ yẹ ẹ má ṣe bò ifọ̀ mọ yẹ ìlú ọba wa ah! kí ni wàhálà yìí ṣe wá kò tẹ pa mamutu wọn ní wọlé mu gbogbo nǹkan ayé ló dún lọ́wọ́ ń dún sàmì àdúró lókè mi àmì dùn ún àmì dùn àmì àmì sí sí àmì dùn ún dùn kúrì àmì dùn ún dùn kúrì ẹ mọ́ lọ́bi sẹ́yìn ah àná fẹ́ bọ́ ìsì èmi èmi dé ṣẹlẹ̀ gangan wọ́n ní ayọ́kẹ́lá ní gẹ̀ẹ́sì. I said get out of my office. Get out of my office. ẹ wo kí ni tó lè ṣẹlẹ̀ sí ọ̀gá gangan ṣé ẹ rí ọtí téèyàn bá mu tíbi kan lẹ̀kùn kànga pé yàrá bá sílẹ̀kùn ó ti lọ́wọ́ ayé nù ọ́. bẹ́lẹ̀ àbá sì ti ń gbàjọ ẹ̀ ń dáńdájọ fún un ní mugun eré tọ́ka sáwọlé òun kò yé mi ṣùgbọ́n yóò lè yẹ yín. ètò tiẹ̀ ń dùn èmi jù ni pé wọ́n ní eré ilé wọ́n èyí ṣe ń ta tó bá tiẹ̀ báyàwó rẹ̀ wọ́n gidi gbò nínú ilé ṣebí yóò wọ wọ wọ. ẹ tó tẹ kẹ kó wà láwọn inú ògbà. seniors mo rí ìgbà kan. ẹ wọ hmm. ẹ wo sábà kó gbogbo àní màmá wọn mi kí ló pè mí ní ìsìn. snows snows. seniors senior ẹ̀yin ní méjì seniors ẹ jù mí lọ seniors. <laughs> ẹ ronú lọ bẹ sọ ma pé ọkọ tẹsẹ náà yín lọ sí mọ́tò àwọn àná ni ìdáhùn àná bá fẹ́ pọ̀ ní yín lọ sí wá sí pọpọ. ọ̀ya àyẹ̀kẹ́lẹ́ pọ̀ orí. ṣé kìí ṣe pé àwọn ọmọ yahoo yahoo wọ́n ti dé báńkì ọ̀gá wọ́n ti fi òkè ni wọ́n ti fi wọ ike wọ ọ̀gá wọ́n ti wọ sínú àkáǹtì tí wọ́n lọ́ọ́ ká bá débẹ̀ náà bá gbé jẹ́ nbẹ̀ lọ́wọ́ ọ̀gá lọ́wọ́ ọ̀sìn ah, ah! ah, kankan lọ́wọ́. wèrè ni ó ní. sórí èèyàn kúkúrú èwúlò fẹ́ bí ẹ lè ṣe ń jìbọ̀bù ah. ẹ lè lu sílífà nù gbogbo sọjẹsẹ náà bí ìgbà tí èèyàn wọ gbèsè ni nígbà tí owó oṣù kújọ mẹ́ta ẹ wá ronú pé wọn dé báńkì à ah, lè rí rẹ o ẹ má máa sọ pé ṣé nǹkan tèmi rò pé ó lè ṣẹlẹ̀ ṣẹṣà ṣẹṣà eh. ẹ bó ẹ bó wa ni. ẹ káàbọ̀ jàre bó ni. ṣe dáadáa ni sẹlọ da. sẹlọ rí ẹ bọ rí. ọ̀gá yóò ṣe é. wọ́n sáré go step ni. ṣé kò sí. ẹ máa lọ bí sẹ́yìn àti ẹja ní àbákan ah. abẹ́rẹ́. oníkàlùkù padà ah. ẹ bá lọ sí ah. ẹ̀sọ́. ẹ padà síbi yín. ibi iṣẹ́ yín. ibi iṣẹ́ yín èdè ni wọ́n sọ èdè ni wọ́n sọ. sọ ègbó yín lẹ́nu. kíra ni nǹkan náà kí ni nǹkan náà sọ́lọ̀ ni ẹ ẹ ẹ ṣe àdàrúgà àrùgà gbòǹgbò kí ni. ni wọn kó pákéjì sí ni o. Why are you worried? kí ló ló ṣẹlẹ̀? mo dé àwọn guys ẹ̀ náà sàn wọ́pọ̀ fún mi àtìgbà yẹn ni mo ti wà worried wọ́n ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ sẹ́ ipe òkú drive wọlé bákanbákan ipe àwọn sọ́sẹ́tì pé ó dàbẹ̀ ni pé nǹkan kan ti ṣẹlẹ̀ láti ibi tó ti mọ̀ ah, ọkọ mi kí ló dé kí ló ṣẹlẹ̀. my dear kò sí nǹkan kan honestly kò sí nǹkan kan you see um, lóòótọ́ ibi tí mo lọ you know, More attend our meetings and I was so tensed up, so stressed up. I was so tensed and stressed up. So, you know, cause anything, honestly. Baby, are you sure? Because my guys yẹn ṣe sọ̀rọ̀, wọ́n ń sọ bí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀ láti ibi tó ti ìwọ lè jìkà mi ìwọ ni ọlọ́rọ̀ mi ìwọ ni mo máa ń fi gbogbo ọ̀rọ̀ mi lọ so tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí mi ò bá sọ fún ẹ ta ni mo fẹ́ sọ fún so honestly I'm okay and thank you very very much for your care. I don't have a choice bless you my dear so kí ni kí wọ́n fún ẹ kí ni kò ṣe fún mm, ẹ. ṣé lady tó máa ń bá mi soup ẹlẹ́jà ẹ̀ wà yeah she showed Oh, she only showed me. for now kò ní choice mm-hmm. eh, ṣé yẹn no fair. all right Um, lèmi me no fair. létí bá dé lálẹ́. Ah, oúnjẹ tó máa jẹ lálẹ́ oúnjẹ tó lágbà. <laughs> kí ló fẹ́ mu lè lórí wine red wine. you know my choice. Oh. Mami, merci. Elle là, elle est là. Ah, mami, go. náà kọ́ rẹ lọ́wọ́ èmi fẹ́ bèrè àbábọ̀ òkè yín nítorí wípé àtiwáyé olóònàgún ẹ̀yin lẹ́mọ̀ mẹ́mísí mẹ́mísí mẹ́mísí mẹ́mísí dábàá ti rí yín bí ọkàn wa máa balẹ̀ ní pé kò sí tó lè ṣẹlẹ̀ sọ́gà tí a bá pe ọ̀gá lórí ilé tínú ọ̀gá ń dùn ẹ̀yin gangan lọ́lọ́run lé o bíyà ọ̀gá bá dé tó lọ́n fẹ́ gba ten thousand tẹ bá pàdé ọkọ yín lẹ́nu kọ́tìnì tẹ nídìí ọ̀la wíkẹ̀ndì fún ẹni títí thousand three thousand ni wọ́n fún yà wọ́n ní èsì tẹ́ bá rí bọ́gà ti wà mọ́tò wọlé bọ́gà ti wà mọ́tò wọlé wọn ẹ̀ tó lè máa lé èèyàn tí ẹ̀ lè wà mọ́tò bẹ́ẹ̀ ayákìlá amúrọ̀bà kidnapper amẹ́tẹ̀ táwọn ni ọ̀gá wọlé adúwádó wọ́n lé wọ́n ti èèyàn dànù bí ṣùgbọ́n bẹ́ẹ̀ tẹ́ dé ọkàn wọn balẹ̀ pé rìsọ́ọ̀tù tó dáa yóò dé látòkè tí èsì rìsọ́ọ̀tù bàbá yẹ̀bù tí wọ́n máa lẹ́sẹ̀ kan tí wọ́n sì lẹ́sẹ̀ méjì tí wọ́n fi rìn níbẹ̀ tí wọ́n purọ́ ẹjọ́ kí ni wọ́n sọ pé ó dé gẹ̀gẹ̀ ó dàpọ̀ rí yín ó pẹ́ mi ò rò pé gbádùn rárá àbí kí ló fẹjọ́ òṣì lọ tó bá gbogbo ọgbà ẹ̀dá pẹ̀lú ẹ̀sìn pápápápápápápá bí ẹ̀rọ ọ̀dọ̀ ẹ wọ́n làmọ̀ ọ̀bí ní ọ̀yọ́ àjàlá dábọ̀ ẹ̀yìn náà pẹ̀ àbí gbogbo òṣèré kúkú tó ṣẹlẹ̀ nínú iléeṣẹ́ ẹ̀dọ̀mọ̀ sí kọ́ni ẹ wá bí mi ní ìbéèrè òṣì níbàdí ẹ jọba wípé mo bí mi púpọ̀ níwájú bá mọ ọkọ tí màá ṣe sí rubbish. Elizabeth ṣe kọ́ ọkọ anímọ̀ náà mú mi àjàlàta nínà ọ̀dẹ̀lélẹ̀ orí eléyìí ò pé kìí ṣe ẹni dájà lásẹ̀ rẹ̀ ìlànà àjàlà kí wà ní tèmi lórí tí mo bèrè tó ti bò ní. wèrè ń ṣe yín ní tó bá wù ní ẹ bá bọ̀ ilé ó pàdé o. serious o eh, eh, manager mi ò ráyè fún frivolities now. Um, pé gbogbo àwọn staff mo fẹ́ rí everybody pátápátá. Uh, ok anywhere anywhere ló lè arrange sí. Oh. Um, arrange sí snooker board ní upper bar. it's okay. sì ní í mọ̀. méjì ni kí ni bọ̀ lẹ́nu. èmi ò ṣe ni. ṣé máa gbó pèmí ni wọ́n náà wọ́n pé torí pé mi lè lọ́pọ̀ ara yín yí pé fẹ́ já ìdí mẹ́ta pé owó táwọn kọ́ tó wà. nǹkan kan sọ ni pé. hello ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jẹ́ kí á gbàdúrà kan tó bẹ̀rẹ̀ yìí. don't worry don't worry mo ń kánjú. pẹ̀lẹ́ sọ wọ́n. mo kí gbogbo yín. ẹ dúró no network bla. àwọn méjì ni àti gateman àwọn méjèèjì àmọ́ bí tọ́lọ ọkùnrin kan obìnrin kan kí wọ́n mí sí ilé iṣẹ́ lóòtẹ́ẹ̀lì ah, ah, lóòtẹ́ẹ̀lì ọkùnrin wèrè dúdú kí ni wọ́n lọ ṣe ṣé bí wọn náà tiẹ̀ náà ti jọ lọ rí ṣé bí wọn náà tiẹ̀ náà ti jọ lọ rí. Ah, ẹ wo ọ̀gá ọlọ́ṣẹ́ sí wọn láti ilé mi. Ah. Eh, eh. Eh, wọ́n sọ fún cso okay ah, ah. it's okay all right mo kí gbogbo yín ẹ kúṣẹ́ agara ò ní dá wa now ohun tí mo ṣe pè yín mo fẹ́ kí everybody kẹ́ farabalẹ̀ fún mi gan now ṣe rí ẹ ti wà pẹ̀lú mi tipẹ́ gbogbo yín. bẹ́ẹ̀ni àwọn afọ́sẹ̀ ti rí tó ṣáájú mi débi náà dídẹ̀ fún oníburúkú wa ọ̀gá ah, ah. ọmọdé ọ̀gá nítorí burúkú. now the least uh, person tó wà ń bì ló ti lò bí five years pẹ̀lú mi. Eh, exactly. Eh, exactly. nine years mo need a list. at least à ń gbọ́ òsín ní ọ̀mí ọdún kan tó kúrò ọ̀mí ọdún kan ní list ló ń bí ọdún kan ní list ló ń bí ọ̀gá ẹjẹ seniority ni mo ń sọ sàmì ọ̀gá. it's okay it's okay. list lọ́dún ẹgbẹ́. now uh, mo wá wò ó pé ẹ tó láti fi àṣírí sí lọ́wọ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ mi. ẹ ṣe gbogbo wa náà olójú àwa ìṣe ṣùgbọ́n ṣẹ́rin tí mo fẹ́ sọ yìí tẹ́ ẹ bá lè bá mi kíp àṣírí yìí ẹni tí ń bá rí pó dángájíá jù lẹ́yọ kọ̀ọ̀kan mo máa gbìyànjú gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fún mi lóore ọ̀fẹ́ láti máa gbé ọwọ́ ẹni yẹn sókè ìtìsídà kí n mú lọ sílùú òyìnbó ìtìsídà kí n dá lókòwò torí ìdí èyí. ẹ fẹ̀yìntì mo fẹ́ kẹ́ ẹ mọ nǹkan kan ṣe rí ìgbà tí ojú ń pọ́n igún mi tí àwòdì orí bára oògùn owó ni. ẹnkọ ẹnkọ ẹnkọ ẹnkọ. ẹnkọ òwèrè wo oògùn owó sọ̀gbọ́n ni olórí bú ni ó ní. wọ́n yà ṣe medicine of money ẹni sùúrù ṣe rí ìgbà tí mo ṣògùn owó yẹn ìgbà tó dé level kan mo rí i pé kò jọra wọn tààrà mọ́ ṣé oògùn owó yìí ń bàjẹ́ ni àbí báwo ìyẹn ni mo ṣe dàbí ọgbọ́n ni mo ṣe join àwọn tó ń gbé cocaine. ẹ jẹ́ kí n mọ̀ ah, ah, ah, cocaine yẹn ni mo wá ń gbé tèmi mo wá fẹ́ kẹ́ ẹ bò mí láṣìírí ṣe rí tí ọlọ́pàá kọ́lọ́pàá bá wọnú òtẹ́ẹ̀lì ẹ má fún láyè ẹ sọ fún kidman kò sí bínìsì ẹ chief of staff ló tọrọ àyè ọlọ́pàá kankan gbọ́dọ̀ wọnú òtẹ́ẹ̀lì tọ́lọ́pàá bá tún wà wọnú òtẹ́ẹ̀lì ẹ má bá wọn sọ kankan bóyá ẹ ń bá wọn discuss nǹkan ẹ jọ ẹ bò mí láṣìírí ẹ bò mí láṣìírí kọ́lọ́run má tú ẹ̀yin náà láṣìírí ọlọ́run abòwò yín láṣìírí ṣé o lè bò mí láṣìírí. èmi ni kẹ́hìn náwó sí ọ̀gá àwọn gold báwọnì àkọ́ báwọnì àkọ́ àìsàn ìṣọ́ òkò. Ah. àwa la kọ́kọ́ dé kò sí ní gbogbo àwọn tó jókòó yìí kò sí ẹni tí mo bá ń bí àfẹ́ntọ́ bá mi. o ò ní ìdí rẹ̀ ló ń kọ́ tó. fa àdá kí ló ń jẹ́ fa oní àdá ẹ ò gbé ọkọ ẹ̀ṣọ́ títí tí sọtí mo kábọ̀ sẹ́ mú ẹ̀dẹ́ ni. o gbé ìwọ ọba òní à èmi ni. kí wọ́n pè mí kẹ́ wúdù. àṣà ìfúkọ́ ni mo mú wábí ni. níbo fẹ́rẹ́ fíjà. níbo ló ti mú pàṣẹ. kúrú kúrú sáyé fẹ́fẹ́ ayé ìsọ́ni. Um. ẹ wo èmi gan ni Mr Secret o àṣírí tó bá lo two hours nínú èèyàn inú tèmi náà ètò ìbẹ̀rẹ̀ dùn àṣírí pẹ́ lọ́wọ́ mi gidi bẹ́ẹ̀ yẹn láti rí two hours ó sì dúró nù mí ṣe ètò ẹgbẹ́ ti secret ọlọ́run kẹ́mi iṣẹ́ ojú mi báyìí lọ́yẹ̀ pawọ́ lọ́wọ́ mi sọ́dẹ̀. dé ní tí làwọn. ìwé rẹ̀ sí ọ ni àwọn kìíní jágẹ́rẹ́ bẹ́ẹ̀ ni àga wọ́n pawọ́ lọ́wọ́ lójú wọn ọmọ ọdún mẹ́rin ni. ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé bí mo ṣe wà yìí ṣé àmọ́ mi ti mọ́tò bá a járí kí wọ́n sọ fún yàn lẹ́kẹ̀jì ajá àwọn lẹ́kẹ̀jì ọ̀gá èmi kàn sọ wípé kí wọ́n lè mọ̀ wípé nínú gbogbo yín. it's okay. ẹni sùúrù ẹni sùúrù tẹ ẹ bá bò láṣìírí tí ọlọ́run bò láṣìírí máa ṣe ohun tó dáa fún yín. fún mi. ọlọ́run wà fún mi. àmì jésù ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà ẹ ká gbàdúrà ẹ ká gbàdúrà. wèrè pọ̀ nù wa. sẹ́ni bá wọn ṣe sọ́ni bá wọn wọ́n lọ́dún o wọ́n lọ́dún o àmọ̀ lọ́sìkú ìdókòwò àmọ̀ lọ́sìkú ìdókòwò ti dúró lọ́dún o gbogbo yìí ní sùúrù ní sùúrù ẹ̀yà kúkúrú mi adìyẹ ńlá gùn ìyẹ́ ni o ìjẹ̀ṣà ńlá gùn gbogbo ayé rí ẹ ìṣẹ́ tí òní líìfù. mo ti ń wá ẹ lọ jẹ́ kí n já ẹ ní alẹ́ a máa ṣe mítìn lórí gbogbo ọ̀rọ̀ tó ń lọ yìí àfi ká foríkorí ká fi kùn lókun. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ wọn ní téèyàn bá ń tọ ó máa ń là á ní téèyàn bá dẹ̀ ń là ó máa ń tọ ni kó má lè rún onídìí. kí ṣẹlẹ̀. ẹ kí ló dé tó wá kó gàgà rò pé ẹ pẹ̀lú ẹni pàdé kí ni ìpàdé ọlọ́jà àti asín kí ni ó pa èmi àti ẹ̀pọ̀ tó fi ran kankan mẹ́rin. lẹ́yìn rẹ̀ sí mi ìjẹ̀ṣà pẹ̀lẹ́ ò ẹ̀gbá kí ló yẹ sí ẹ. kí ìsìnkú ẹ pé gbogbo ọ̀rọ̀ rẹ máa kàn wọ́n lára láì sí pé ògbà kò tí yóò wọlé gbogbo ọ̀rọ̀ ló fi ń kọ́ra dìde. torí kì í ṣe gbogbo èèyàn ni olùbá sọ̀rọ̀ iṣẹ́ mi nínú ilé iṣẹ́ yìí ó ju iṣẹ́ gbogbo yín lọ so wọ́n dẹ̀ máa ọ̀gá máa ń sọ fún kí sensitive pé kí n máa kí n máa fúnra ló ń jẹ́ bẹ́ẹ̀. jọba bínú jọ tí ó lè jẹ wọn náà wọn kí n tẹ̀sí ìrùpàdé máa kan ẹ̀mí àti rẹ kí fẹ́ẹ́ fà. ọlọ́run kò ní jẹ́ kí mi wà níbi tí ìpàdé tí wọ́n wà kò kọ́ síbù. kò ní pe wúlò sí ìpàdé kí mo fẹ́ kí mo fẹ́ kí mo fẹ́ gbà ó ní wọlé gọ́ọ̀nù ó ní mo fẹ́ fún mi kí n máa fi ẹ̀sìn pàdé mo bá kó jẹ́ jẹ́nẹ́rà ni n kò kọ́ lé yọ̀ẹ́lì sẹ́tìn ni. ẹ wò bí ìpàdé jẹ́nẹ́rà gbogbo àwọn staff mo rè mo pè é sí. kò tẹ wá eh. ló wá múra síbi olójú kan sí ìnáwó. kò tẹ wá mo pọ̀ sí rẹ kò tẹ wá kó bàá fẹ́ wá fi dán mi wò kó dalẹ́ kí má rí ẹ n máa fa wá o kò fi dán mi wò pé o kàn yọjú kó o máa ṣẹlẹ̀. pàwá panu. wọ́n kàn máa wà fi dán mi wò ni ó ti yé. aagùn jẹ́ ó ga oríṣiríṣi nǹkan náà ló ń yọ̀yàn nílé iṣẹ́ ọba. torí nǹkan tí mo rò pé yẹ kí n gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yín òun èmi ò fi bẹ́ẹ̀ kọ́ nígbà tí ọ̀gá làwọn ti wò ó nǹkan báyìí ẹ kí wọ́n ní wọ́n sọ pé àwọn fi pèlè owó àwọn ṣé abúké ni àfín ni àbí aláboyún méjì ṣé apárí ni àbí arọ àbí ṣé èèbó ni àbí aláwọ̀ dúdú so èwo ni wọ́n fi pilẹ̀ owó nu gbogbo ẹ̀. kò ní dáhùn lórí ibùdó obìnrin. kí ló ṣẹlẹ̀. ẹranko nìyí ẹ̀yin ọ̀kọ́là ẹranko ẹranko nìyí kò sí tẹ̀ fi wúlò olórí ibú ara yín náà sì rè ẹ̀yin náà hàn jù ní mọ́ṣúárì ní ẹ̀ bá fẹ́ ra pààtì èèyàn ẹ̀ bá fẹ́ ra pààtì báyìí orí ọ̀kọ́là lẹ́mọ̀ wá kiri wọ́n yẹ tètè kó ọ̀rọ̀ wèrè yìí o mọ́tò ìpa wọn o ẹ̀mí wọn máa ń yẹ bí rọ́bà tí wọ́n fi ń fa kankan ni o bẹ́ẹ̀ nínú onírú ayé ọ̀gá láfi àfihàn làwọn onínà ẹ̀sẹ̀ ìjọ mọ́tò ti ń rù wá ti ń gbọ́ wá mọ́lẹ̀ ní nàìjíríà wọ̀nyí mọ́tò pàfi lójú òmìnirí bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀kì táìmù òní wọ́n fẹ́ sọ dánú o. kéèlè o ìbọn mọ́tò ọ̀bọ̀ ọ̀ndẹ́ mi jásí náà bọ̀ mọ́tò gbó mọ́tò ó sì pa ìwọ ń sọ̀rọ̀ pé a parí olórí ibú ara yín náà ẹ fà délé babaláwo ẹ fẹ́ bèṣù ẹ fẹ́ bọ̀gùn ẹ fẹ́ bọ̀ bàtàlá wọ́n ní wọ́n lọ ra bàbá pariwa wọ́n lọ ra bàbá ọ̀kọ̀là nínú ìtakò sí. ẹ torí pé apárí náà fi ń bọ̀ nǹkan ah, ni. mo ní wọn wọn fi bá bẹ́ẹ̀ bọ̀ gún. bàbá ah, mi ò parí tó bá jẹ́ yunifásitì. ìwọ wọ wo ti bí wo bẹ́ẹ̀ fẹ́ ṣe ń yan fúbọ́ tìmù tó ọkọ rẹ̀ ìgbá bọ́ọ̀lù ni sọ́kọ̀kọ̀ làánú nàìjíríà tìmù. ẹ bọ̀ wọ́n ti yan ní gbèdé tó ti kó wọn lọ́wọ́ kọ. elédè díẹ̀ bá kó yín lọ. ọ̀rọ̀ burúkú ewu ọ̀rọ̀ burúkú ẹ jọ tó lọ sẹ́mi pápá ìlànà ní ìsìnrì yín firi. sẹ́mi ọkọ la ni. èmi ò mọ̀ sẹ́mi fẹ́ mú ẹ̀kọ́ inú yín èmi èwo yẹn tó dùn. ń bá wọn bèrè pẹ́sàn lórí ibú ṣé àwa àtàwà ń bí àtẹ̀lọ́gà lọ́bi tó ti ṣògùn owó ni ẹ pè yẹn ń wèrè ló rẹ́ni kí ni iṣẹ́ ìwèrè ìmú èèyàn lọ ṣògùn owó tó wà ń bí àwa àwa rí ń bẹ́ ń lé ayé òun mèrè bó lòdì ọ̀run ṣe rí ṣá àtẹ̀lọ́gà níbẹ̀. ẹ tí mo lè sọrọ, kí ló fẹ́ kú. tara kọ́kọ́ gbọ́ ẹ̀rú yé tara mi ni nígbà tí ẹni ìbéèrè kwẹ́sà ẹ mọ̀ pé béèrè tó béèrè yẹn dáa ni gbogbo tí wọ́n sọ ìhò ní àrònú jinlẹ̀ ni ó béèrè bá parí ni àbáfin àbí kankan mo á ro ọ̀rọ̀ ara mi mo sọ fún yín nígbà yẹn mo ní ọdún kẹsàn-án tí mò ń bá lọ bí ìṣẹ́gbẹ́ bá mi níbí ni nígbà tí mo máa dé bí mo rántí nígbà ìgbà ìgbà yẹn ọ̀nbọ́ọ̀dù ni mò ń gẹ̀ mo máa ń lo kóòmù tó gùn tó yín máa ń kì sàpò rìn ni máa ń ya irun rìn ni tó mi pọ̀ tó lè ah! ọ̀gá ti lò mí ọ̀gá mi ti lò mí àtìgbà tí mo ti lọ jẹ sàrà nílé ọ̀gá máa jẹ àwọn ṣe bẹ́ẹ̀dẹ̀ wá ṣe sàrà máa jẹ o ìjẹkújẹ iná ló bá yé mi jẹ o èmi lọ̀gá lò yunifásitì kó dà sọ̀rọ̀ wọ́n fi sẹ́ńtímẹ́tà sí i wọ́n ní accessibility is the privilege of crown ojú báyìí ní alákọ̀ọ́bí sọ́rí sẹ́yìn ò rí pé ojú mi ti jẹ́ẹ̀jì ni tẹ́bí mo ṣe fáìlì ìgbàyẹ tí mo bẹ̀rẹ̀ ẹsẹ̀ nílé mo lọ ọdún egún nílùú wọn wọn ò dá mi mọ̀ ọ̀gá ti lò mí èmi ni wọ́n lò ọ̀gá ẹ̀rọ ọ̀dẹ̀ bá fi ṣègùn búra a máa sọ fún orúkọ Jésù ọ̀gá pàálọ́pàá ni kò dáa fún yín àparí èyí ni wọ́n lòun sí wọn lórí tiwa. àparí torí ìkótó ọba sí ni pé ọba padà lórí kọ́ lọ béèrè bóyá àrùn yín ní parí lé yín ìdúró mi yọ kó o béèrè kó o lè bá a mọ̀ tán èyí ò bá ṣe wá rí ẹni tó jẹ́ pé ó sóògùn owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó sóògùn owó tẹ́lẹ̀ tó wá ronú pìwàdà tó ní kokéè lókun tó wọ́n máa ta ó lè jẹ́ wípé ó lè jẹ́ wípé ó lè jẹ́ wípé ó ṣe tẹ́tí òrònú pì wàdà ni. ẹjọ ẹjọ ọmọ bẹ́ẹ̀ ṣe ronú mi pépà. àgbàlagbà. ẹrù nínú àkúnyẹ kẹtọlẹ dúró ìrònú yín wà láì kì ṣe pọ́nrọ̀ yín ò dáa kò ṣe é tẹ̀lé ni. ṣé ọ̀gá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn fi ògùn ẹ̀gbá rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe kù bí egun ẹja ọ̀gá tó jẹ́ wípé ẹni tó jẹ́wọ́ bóyá mọ̀ ń bọ̀ àgbá lójú o bóyá ọkọ̀ ìjẹ́wọ́ torí pé ó fẹ́ mú ẹlòmíì eléyìí tó ṣe ti fẹ́ẹ̀kì bẹ́ẹ̀ rí pé tí n bá rìn mò ń wọ́ọ̀dì bóyá o ti wò ó pé níbi tí wọ́n ti ń ṣe kinní tó ṣe yẹn wọ́n ti wò pé olúwa ìdarúgbó ti níbi wọ́n ti gbé nǹkan lé lórí ó dẹ̀ fẹ́ mú yọ̀ọ̀sà míì tó ṣẹ̀ṣẹ̀ dé kó lè ṣe ń ronú bí ọ̀pọ̀ ìpọ̀pọ̀lọ́ yìí ṣe sùn báyìí. ẹ wo ẹ wo torí Ọlọ́run o ṣe ni pé látàwọn tẹ̀sí sọ̀rọ̀ mi ò sọ kankan mo dúró mò ń wo ìgbà yìí ṣó ti yẹyin kì í ṣe kó gbogbo nǹkan tẹ̀ sọ kò tẹ̀ sí mi ò gbọ́ bẹ́ẹ̀ o gbogbo ẹ̀ ni mo gbọ́ ó dẹ̀ yé mi ṣó ti yẹyin nísì àmọ́ ṣá àwa wíta ìwé wá kúrò yín jọba yìí nísì ẹjọ́ kò mí tì ní ẹ wá sọ fún mi pé ẹni tó ń gbé tọ́kì wá tó ń supply tọ́kì fótẹ́lì ẹni kó má wà mọ́ ẹ wà ní fẹ́ máa kó gùfẹ́ wa ẹ fẹ́ máa kó gùfẹ́ wa síbí báyìí ẹ wò ó máa sápá sí i tó ti yẹ yìí mo mọ iye ẹni tí mo rìn láti bí ilọ̀ ti kú tọ́ tó yẹ yìí níṣẹ́ ẹ wá wíta ìwádìí kan ní tọ́kí bá supply mu ẹ̀yìn wájú òkú ẹ máa kó gùfẹ́ wa bí ọlọ́wọ́ ni fún yìí ṣe. ee jọ jọ sara rẹ máa yaná. ẹ a máa sọ̀rọ̀ bàbá yìí bàbá yìí jọ dọ́dọ̀ kó máa bá a pẹ́ ni. kó bá a pẹ́ ni. ìyá yìí ló fẹ́ máa kó gùfẹ́ wa bí bí. a kó gùfẹ́ wa bí. People obeying God. Come on, people, there is in it. All those that are need to Hey, hey, this is not. This is not. Stop it! Stop it! Ṣebẹ̀rì, ṣebẹ̀rì, ṣebẹ̀rì pé alájẹ́ alágbà ti bínú. Ṣebẹ̀rì pé alájẹ́ alágbà ti bínú. Alágbà alágbà ló tún gbọ́ báyìí. Alájẹ́ alágbà. Ṣé ìrìn ẹ̀ máa di ọ? Ẹ wo, ẹ wo, ẹ jẹ́ ká ṣe sùúrù o. Ẹni yìí fi àṣírí sí wa lọ́wọ́ pé ká lè bo ẹ jẹ́ káwa náà bò láṣìírí àdúrà ni ká máa gbà pé oore tó lóun fẹ́ ṣe fún wa kó jẹ́ mi. objection Farouk objection Farouk ẹjọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹni tó bẹ ti ń dalẹ̀ mi ọ̀dà sí nítorí objection Farouk. ṣé kóòtù la wà ní. Ah, ẹgbẹ́ mi tó wù mí létí ṣé ẹ rí gbogbo ẹni tó bẹ ti ń tọ́ yìí dá sí ihun tẹ́mi rí kọ́lẹ̀ rí o ihun tí mo ti rí tẹ́ bá gorí ọ̀sà ẹ̀ lè rí èmi mò ń gbé ọ̀gá jáde là máa ń lọ là máa ń bọ̀ gbogbo orin wọn mọ̀mọ̀ eléyìí tẹ̀ ṣé ẹ rí ohun tọ́gà fi sọ létí wa yìí ó ní ohun tó fẹ́ fi ṣe o kò sí ohun táwọn tí ń sóògùn owó ẹ̀ ṣe o àti rẹ́lùmí pé oògùn owó rẹ̀ àtàní ọ̀lọ́ yóò gbé go sinapu lọ ìgbẹ́ onígbẹ́ yóò jókòó ti ọmọ jẹ́. láìsí bọ́gà. ó sún mi o gbogbo ẹni tó bá ti wá bá mẹ́ẹ̀ tí bá ti ń ṣe ha ha ha bí wọ́n bá ti ń ṣe ha lówó rẹ̀ ọmọ pọ̀ sí. sísọ tí wọ́n sọ gbogbo àwa tá a fi ti gbọ́ láwọn sóògùn o gbogbo wa náà ti lò. ọpẹ́ ọmọ dúpẹ́ ẹnu tí yín lèmi ti pẹ̀lú bọlá. ẹ jọ ẹ wo ẹ wo ẹ wo ẹ wo sẹ́rí tẹ́ ẹ bá jẹ́ kí n fún ọkọ̀ ń bọ́ọ̀kì o ò lè pa ogun mọ́ mi lẹ́nu ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dáa bó ṣe dàbí bọ́ọ̀lù oníke ìwọ ni kò jẹ́ ìwọ ta ni ẹ́ who are you tẹ́bi ti wà ń bí mo rẹ̀ bóyá kankan wà láàrin ìwà àtọ̀gá yẹn ni. eléyìí eléyìí tẹ̀ ẹ̀kọ́ ni eléyìí tí wọ́n bá sí pé orí bákan náà sọ́yà kọ́ńkà òjò kò ń bí kí gbogbo wọn ìjókòó kí kúkú náà wà pẹ̀lú wa. ẹ̀yin gángan ẹ bàjẹ́. ẹ kókó gángan ló ti lò ẹ̀rí bẹ́ẹ̀ ṣe rí ni. kò ní dá fún bàbá. kò ní gan pàápàá kí lẹ́ mìn. ẹ ẹ mọ̀ kó sì lò yín ni ṣé bẹ́ẹ̀ ṣe wà iṣẹ́ rẹ̀ bí ẹ̀jẹ̀ lára yín ni kò sẹ́jẹ̀ lára yín yín wọ́n ti lò yín. má ti lọ nà yín bàjẹ́ jù. ó ti tó àgbàlagbà mi wà lórí ẹ̀ kémi wá jẹ tọ́lá kémi wá jẹ tọ́lá kò ní fúlà kò ní dà fún gbogbo wa. bàbá wọn ṣòfò ni. wọn ṣòfò bàbá wọn ṣòfò àbẹ̀wò ọjọ́ ìgbà dáadáa. ẹ yes. Hey ṣe rí gbogbo àwa tá à ń ṣe lọ́dọ̀ yín ẹranko pọ̀ nù wa o. àkàndá hmm. ah, sọ ìrìn búra lásán ni ẹranko lọ́pọ̀ jù. kí ló rí. lẹ́yìn tẹ́ fàṣírí sí wa lọ́wọ́ hmm. tẹ́ sọ pé ṣògùn owó ni ẹ̀sìn gbé kokéènì. Hmm. làwọn èèyàn bá bẹ̀rẹ̀ ní ẹ̀ bá fara ya pé irú rádàdà owó rèé bàbá ṣe mítìnì lẹ́yìn mítìnì làbá pè mítìnì òru la ṣe mítìnì làbá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ni wọ́n ń sọ gbogbo àwọn ohun tí wọn ò lè sọ lójú yín ní kálukú bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n lẹ ẹ lọ sògùn owó ẹ rí àwọn lẹ tí ẹ lò kí o náà bá ẹ ní sùúrù ẹ má ṣe báyìí fọ́gà yìí wọ́n fàṣírí sí wa lọ́ni wọ́n ní gbẹ̀nu sọ̀rọ̀ wọ́n tẹ̀ fẹ́ lè lù mí ra gbogbo wọn ni kò yẹ nìkan lẹ̀ kí ló dé wọ́n bá là á lọ sọ fún àwọn pírẹ́sì kí pépà ò gbé. lẹ́nu àṣírí tí mo ṣe fi sí yín lọ́wọ́. Ah, kì í ṣàṣírí mọ́ àwo tá a bá sọ fọ́ rẹ̀ ó ti ya ẹ wo àti pépà pépà ò gbé yín láìpẹ́ yìí níbi tí wọ́n fẹ́ bá tí wọ́n fẹ́ bàjẹ́ tán èmi mo sá bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n wọ́n bá láwọn gbọ́ kódà ńgbà tá a gbà tá a kọ̀ǹkúlùdù ń wá ní ẹtì lórí wa o pé a gbọ́dọ̀ gba owó ọdún márùn márùn. Ah, owó kíni ẹ. owó pẹ́ ti lórí wa ni ẹ rí i pé lẹ́nu òní sọ̀la wọ́n wàá béèrè owó lọ́wọ́ yìí ìbẹ̀lẹ̀ fi mọ̀ ọ̀rọ̀ mi lóòótọ́. Ah, ó dáa kò burú. Ah, àwọn èèyàn dá o. Hmm, kò sí wàhálà. Hmm ìwọ jẹ́ èèyàn tó dáa nínú anyway and mo appreciate ẹ. èèyàn kiri lèmi èmi èsì pàlàpàlà èmi èsì kí ni fàbùsì kò sọ́wọ́ mi níbi àwòsí ẹ sáàmà gbàgbé amẹ́ríkà. oh mm, no not at all. thank you sir. it's okay. ah ẹ̀yin ni mo wá o àwọn èèyàn bá àdìgàn àwọn èèyàn wa wọ́n bá àdìgàn wọ́n kúrú bàjẹ́. àtìlẹ́ bàbá ṣọmọ àkàbà o àkàbà ó máa fara tilẹ̀ ó fara ẹ̀gún ń bẹ lára kàbà ó fara tilẹ̀ ó fa ẹ̀ka ṣọ́ra fèmí ìyànrọ̀ra ṣe àkàbà ó fara tilẹ̀. Park your gear. Park your gear. Uh Ó yá ẹ̀jẹ̀ ká lọ. ọ̀gá o instagram ọ̀gá àjàn mímọ́ dà tani ah, ah skido. ẹ má bínú jàre. àṣìlẹ̀ ẹgbẹ́ ẹ̀ you na eh? eh, my you na my guy hola hola take am. Ah, mi ò lù nǹkan kan wẹ́ẹ́ dúró dúró. onídìí onídìí wọ́n gbé àfọ̀ náà. kí ló ṣẹlẹ̀ how far guy going to go I'm going to no no ma wetin dey sup na i no dey delay me o i no do hard. talk talk talk What's bẹ́ẹ̀ ṣe jáde lọ eh. ẹ lè padà wọlé mọ́ o. why. ìjáde yín dà mọ́ ìwọlé yín yóò burú díẹ̀. wetin happen. òfin táwọn ọ̀gá filẹ̀ ni pé ọkùnrin tí mo wòye aṣọ kíni pólísì ni mo rí ọlọ́pàá ni. ẹ yà yà. wọ́n ti sọfin pọ́lọ́pàá ògbódò wọ́ bí. calm down we dey to talk we dey wait now. personal side say anything will happen say go eh, Yeah, don't be. bẹ́ẹ̀ wetin dey sup na I don't get motor but you know, I wá dípò àwọn ẹ̀sà gbọ́kọ̀ wà ń bẹ̀ this best kò síbi tí yóò gbé so many ní personal body kan kó máa kú fún mi pé ẹ wá ya yín bọ́lẹ̀ tí ń bọ̀ ẹ padà. ẹ wo ẹ eh, bá wa jí wa gan eh. nǹkan tí èmi sọ fún yín ni pé òfin tán filẹ̀ ń bí bóyá káwọn máa lọlé kẹ́yìn wọlé àmọ́ pé look here guy come here. ọ̀gbẹ́ni wa tọ́ka bá ṣe ṣòfin ṣé bíi tàwa wa ni. ilé ẹ ti yójú ló tẹ yìí. ẹ wo òfin ọmọ ẹni tó dáa èyàn kẹrẹ nìkan nǹkan tó kà sọ fún mi. see i dey ah. eh, ah, ah, be children. àwa ò lóbi yàfa na afa ee di mu abẹ́rẹ́ yàn ló da ìṣe afa ọmọ mi ni ẹ. olórí ẹbí wọ́n jáde tẹ́lẹ̀ ni wọ́n wá padà wọlé nígbà tí wọ́n padà wọlé mo bá rí tí wọ́n dé pẹ̀lú ọlọ́pàá ìmúwáyé ọlọ́pàá ni ẹ̀múwáyé bí wọ́n ṣe wọlé òfin tí wọ́n filẹ̀ ni wọ́n á mú ẹni wọ́n mú ni à ọlọ́pàá ni mò ń wo ìpè à òfin tán filẹ̀ fún wa ni pé ọlọ́pàá ò gbọdọ̀ nǹkan tá à ń fa. wa àtọ́sí kan yẹn oye ṣayé àlẹ́ máa tún bọ̀ yẹn bó wa mi ṣe máa ṣayé bí mi ti ṣayé bí mo ti náà wà ah come with respect The put border our guy. Eba, ah, oh boy. Jajare big. You don't need brown. Jajare open oh, oh boy, you don't need brown. Oh, kilo, kilo. On this side, follow me. Oh, you see I dey hear you. Follow me talk. Oye, n tó mú wọlé. Eh. Kò lè wọlé. Ó máa wọlé kwari ò lè wọlé. wáyé tí ò lè wọlé mímí wọn àbí síkìdò ló ń bá ẹsọ lẹni kúlò màmá lọ ṣe normal. ọ̀gá ni sọ pé ọlọ́pàá ò lè wọlé bí máa fún ní polo kan kó wọ lórí yàrá. ẹ wá fún polo ẹ wọ yẹn tẹ́lẹ̀ ọmọ mi ọmọ mi bílẹ̀ àgàgà ẹ táyé ẹ ní àwọn. òkèlè Eh, ẹ dún bẹ̀ mú. ẹ eh, you go you go you go no pay na. mama ìwọ sọ ọlọ́pàá kiri náà. wait lead am back. bẹ́ẹ̀ni you na my guy guy come on for every war you na my guy you be. o ti down grade. o dey do anyhow dey do anyhow dey work dey dey follow each other dey do anyhow. go that side. ee kan iye go that ah, side. Ah, ẹ̀yà sọ ọlọ́pàá fáwọn ni. ìrọ̀lá ah o oh, bọ́lá you wan go station. bóyá wèrè ọmọ náà gbé ara wọ́n ti rún wèrè fún bí ẹni tàbí da ẹ̀kọ́ sórí kínní. ó má sọ pé ó fi pín ìdá òní láti àbá mi. kẹsìrọ kẹsìrọ àǹfà. nínú sẹ́yìn ọmọ ìṣọ́ báyìí èmi ni mo sọ fún ọ pé ó máa fọwọ́ bá mi pò òun kẹsìrọ sẹ́bìn mi lọ́kọ́ náà ṣe náà dáta ni tẹ́kẹ̀sì sí òun kẹsìrọ kẹsìrọ lájà mọ̀ ń jẹ́ mo fọ́ o ṣé tí mo fi orúkọ àwọn èèyàn gidi tí wọ́n ń gbé lu òyìnbó tí wọ́n ń ta mọ́tò káàkiri tí mo fi pè ẹ́ tó o láìkí ẹ̀ ìwọ ló mọ̀ ń gbà yẹ. ẹ ẹ sí ẹsìn ni wọn kó lọ lóyìnbó ẹ bẹ̀rẹ̀ sí mọ́ ra mọ́tò. do eléyìí tí kọ́yọ̀ kí n ṣe wá àwọn nǹkan tó ń ṣe nínú bí yóò tẹ̀ mí lọ́rùn ìmẹ́lẹ̀ ti wà nínú ọ̀rọ̀ ẹ o láti irú màmá ni wọ́n pè fún wa. hello sórí bí àwọn tẹ́ ń gbẹ́ kànga mẹ́tẹ́ máa ń múra ṣiṣẹ́ the same way náà làwọn máa láti máa ṣe ìran yín lọ́dọ̀ yín àṣefẹ́ kù sẹ́ni olórí ibú èèyàn ní ìṣiṣẹ́ ìjọba ní làágùn gbogbo ṣe ń sun lọ́rùn èmi ìṣiṣẹ́ ìjọba àṣefẹ́ kù. ẹ wá gbọ́ bó o bá ṣe ṣe iṣẹ́ oníṣẹ́ náà ló máa ṣe ṣe ara rẹ èmi mo máa lóòtẹ́ẹ̀lì. lóòtẹ́ẹ̀lì hmm. kò sẹ́ńtì kò kì í rọrùn o. Eh, orílẹ̀ èèyàn ti ń rún yẹn gbogbo ẹni ẹ̀sìn rún láti sàkárí ẹ̀ gbogbo ìpẹ́ ẹ̀ nígbà. Ah. èwo lélẹ̀. ìjẹsà. èkìtì èkìtì. ìjẹsà. èkìtì. sábẹ́ láyìn ọ̀hún lọ́wọ́ láyìn bí ntòtò mi ntọ́ wá sí bí ní ìsìn wọn mọ́ o. àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n mú kínní wọ́n wà lẹ́kùn lé mẹ́ẹ̀ẹ́dẹ́sì fàájì wọ́n gbọ́ tí wọ́n síbí mẹ́ẹ̀ẹ́dẹ́sẹ̀ jẹ́ ń pẹjọ́ rẹ̀ sùn lórí mọ́gbẹ́mí ẹmu tí kù ọ̀ọ́dàmú mẹ́mẹ́lẹ́kù ọ̀ọ́dàmú mẹ́mú bá kù ọ̀ọ́dàmú kí láti máa wá sọ́dọ̀ mi máa mutí. jọ ìṣẹ̀lẹ̀ dádì ẹ níbí èmi mo wà ní ìjájì báskẹ́tì. láì ọ̀nà mi rè é láì mi rè é. èyí bá mi ní mo kú báskẹ́tì tí ọ̀nà kú báskẹ́tì ni ọ̀nà mi kọ́ ní báskẹ́tì wà ní. ọ̀yá mi báskẹ́tì lẹ̀ kọ́gbọ́n sílẹ̀ fún mi lọ. ẹ ǹtí ò yí ẹni wípé bíbélì sọ wípé má ti já kí oge oge ó ṣe gbé nígbà tó ní kí wọ́n lọ mú nǹkan kó fi ṣe àkàrà àtẹja lẹ́yìn tó bọ́ àwọn èèyàn tó yìí tó kù lọ́kọ̀ọ́ tọ́jú ẹ̀. gbogbo bíbélì lóòótọ́ yìí ọ̀dẹ̀ ni ọ́ jésù ló ń bọ̀ láti rẹ̀ kí sọ mọ́tò ní orí má wọrí ọmọ mọ́dà àṣìṣ tọ́ mú mi kò sí pé orí ẹlẹ́rìn pé wọ́n fi sọ̀rọ̀ bíbélì lóòótọ́ ẹ̀yìn sọ́wọ́n pé skidọ̀ lọ subí. àbá jẹ́ mc olú ọmọ kò sí kò sọ mc ò láwọn skidọ̀ náà ò láwọn màá mú bá wọrí màá ṣe tó wọ́n ṣe òṣèlú wọ̀ mú ni. ṣebó ah, ní o fẹ́ àná. bàbá mi fẹ́ kí ni bàbá mi síbi alátẹnujẹ. wọn náà tẹ sínú ètì wọ́n tètè parí ìṣe ẹ̀yìn ṣe ah, ah! kí ni sọ̀rọ̀ yà tí ó fọ́ọ̀kì fọ́ọ̀kì mímú sí ọ ọ mú tọ́lì pẹ́tẹ́ kí n bẹ́yẹ̀ ògùn tọ́ àti fọ́fẹ́ pin ní. ọ̀rọ̀ ah! mú kó kúrò ní. kí ni mo bí ó tó bá pè mí wọlé sọ̀rọ̀ máa fọwọ́ kan ni. àti bó ti mú bẹ̀rẹ̀ lẹ̀. kí mo tọ́ wọ ni títọ́ wọ lélẹ̀ ẹ̀ tí mo kọ́ mu ni mò ń sọ. ẹ̀dá kò sí wàhálà. sọ́mọ̀ pé nínú kọ́pù o tún mú bẹ̀ pé òun bẹ̀ òun bẹ̀ olórí ìbú ọlọ́run ní ọwọ́ mi èmi ń bọ́ lọ́lẹ̀. kí ni ìsìn ọba ìtòjú olóòdì sí. Hey, abala de bi na. Hero. Abana level now. You get level. Hero. I'm at even gonna take am. Strong man. Irada. I'm killing Jare. Go on, go on. If I won't follow me, what? Half an hour. But I thought been half an hour. Yàrá yín, mo ti Baby man, I'm at you be, I believe you. Strong man. Kilo, <laughs> ẹ dákun mọ́ bínú. Eh. Ọmọ I'm at you. Be one. ló dé? Ẹ ẹ yẹ̀ bí ni. Okay, you see the level. See ice cream for them. <laughs> Oh, ní kí ni ìdí mo fi bèrè? Ṣé o ní gbogbo orí bẹ́ẹ̀dì? Eh. Ọkàn dá tàbí ó kà jọ sórí bẹ́ẹ̀ láìsí pé bẹ́ẹ̀ yẹn fẹ́ sínú. Àsìkò àwọn tàbí ó kà máa sí bùbá o. Bẹ́ẹ̀ mo gbé ah, ah skido. Àwọn ní kẹ́rì sí náà. Kiri go. wa. Ah, ẹ ṣáà ti eh, gbọ́. Kí ni yẹ̀dì fún wèrè làwọn obìnrin? Ẹ pè wọ́n wọ́n tẹ́lì. Wọ́n á dọ̀ tẹ́lì tán wọ́n máa ṣe obìnrin máa jẹ pẹpẹ tó kù plẹ̀tì mẹ́rin kó jẹ bí kó mú bísí àtùmí mẹ́fà kó wá wọnú rúmù kó lóhùn ṣe píríọ̀dù láì dáwèrè. ogun jẹ̀mí ẹ̀ lọ ni ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ ọ̀yìn. gbogbo ìtẹ̀ sọ yẹn kí ló fi kọ́. àwọn àga ẹ̀ àwọn àga ẹ̀ náà àga ẹ̀. ìwọ ìtì tiẹ̀ nìkan ní máa le kò ọ̀kadà ìjẹta mọ́sà ìfọ̀pọ̀ máa dákúrò ní ọ pẹ̀lú obìnrin. gbogbo ìsílẹ̀ tàbí. ẹ̀ẹ́n máàdínú rúmù kóòkì tẹ gbé orí tébù ẹ̀ bá èmi àti jẹ̀sà ti àti lò bẹ́ẹ̀ o. ẹ jọ ṣé ètò wà lórí fíríjì àbí ètò wà lórí tébù. a ṣe lọ nú fíríjì lọ mú tẹ kó bẹ èyí tẹ gbé orí tébù mọ̀ pé ẹ ti mú ó ti gbóná ní nàwa ṣe òun ló mú ju o jẹ̀sà ló mú ju wọn kàn bùkún fún mi. bàbá yẹn náà yóò ṣe má màmú yín náà. you know wetin do like this. wọ́n náà wọ́n. Ege. That's it. That's it. Ege. Ego yẹra la, yọ náà ma. Yọ náà ma. Ewa! Ego náà ma na. Ṣé mọ̀ ń tẹ̀rẹ̀ ni? Kò sọ̀rọ̀ gidi rí. Àbájá wa jẹ́ bí ilé rẹ̀ nítorí kóòkì. Ìbọ́sítọ̀pù sílé àbíjì ọwọ́. Àbájá ọ̀wẹ̀rẹ̀ wo. báwo ni ṣe wà pa ṣe wà pé o sí ní àwọn meeting tá à ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o lè believe pé gbogbo meeting tá a ṣe gbogbo ohun tá a sọ mẹ́ pátápátá ni bọ̀bọ̀ driver yẹn lọ sọ fún ọ̀gá ẹ̀. Ah, na wow anyways um, má jà drag ẹ̀ ntẹ́mi kàn fẹ́ sọ fún ẹni pé wà very very careful má join wọn pẹ̀lú tọ́ má bẹ̀ tí ní sọ rasmatas wọn tó ń sọ rubbish tí ò yẹ kàn sọ don't join them face what you came here to do please. I don hear you thank you. no join them I take God beg you focus wetin you come do for here. thank you. Mm. orí òkè agẹnú ni mo wà yí o gbogbo ìṣòro mi kò mẹ́ abọ́ mi là gbogbo ìṣòro mi. kí ni gbogbo eléyìí báyìí ni. jésù jẹ́wọ́ rẹ̀ wípé ìwọ lórísun ayọ̀ mi ọ̀tá tó bá fẹ́ dọ̀gùn kírọ́ọ̀sì mi ò ipa ńlá lókì orí òkè agẹnú ni. sẹ́yìn borí zika. alágàbùsẹ̀ lábàtọ̀ làǹkàbàdé ẹ̀dá wa. ìyàbá gáàsì lábọ̀. Kò tó sọ́dọ̀ ọkọ̀ kò sọ́dọ̀ tèmi. Mo ti rí rẹ́ fún. Mo ṣe tí mo ṣe kí tó yọ. Mo rí táàtù kò yí. Mo rí wáyé o. Mo ti gbọ́. Mo ti rí rẹ́ fún. Mo rí táàtù kò yí. Èèlì káàlìbà. Ẹ jọ ẹ jọ ẹyin méjèèjì ẹ má sọ wá di wèrè o. Èwo ni give and take? Sórí òkè lẹ́wà ni kí ló dé tẹ̀ ń fúnṣọ ara yín. yéèrì kí ló ń kó fúnṣọ bàbá ìjẹsà ẹ ẹ ẹ gbọ́dọ̀ àwọn ọlámídé àbọ̀dọ̀ ẹ Davido lọ àbí Wizkid ṣé kí ni kí ni rárá ṣé ara yín kọ́ ìwọ yàrá yàrá kẹ́ náà mo wèrè mọ́ wèrè. o mo ti rí rẹ fún ọ. ẹ ẹ ọ̀gá ti dé ọ̀gá ti dé. abiriwo ada wele ẹ ṣe dandan ni kẹmu atẹni torí burúkú jẹ̀bi jésù mo ṣe oye pàṣọ ọmọ àti mo ṣe pé má jà lóye yẹn. ọ̀gá ti dé ọ̀gá ti dé wọ́n bú bú bú bú. are you stupid? orí ẹ̀ dàrú ni kí ni problem kí ló fariwo mi. ẹ ìyẹn sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé àkànṣàyédé àwà lẹ́nu kéètì ibi tẹ́ pín wa sí ẹ̀kan náà kàn rí ìjẹ̀sà àti láńkó wọ́n bá pariwo jáde. wá orí òkè náà wà. ẹ ẹ ẹ mi ò tí bèrè lọ́wọ́ ẹ let me tell you one thing mi ò fẹ́ kí anybody sọ ẹni tí n bá bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ni kò dá mi lóhùn. are welcome sir. kí lórí lè ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ sun instagram kẹ́nìbọ̀dì má fọ́lù ara wọn mọ́ sẹ́ni orí instagram tẹ́lómi fọ́lù yẹn ayé wọn ti bàjẹ́ nínú kọ́ńpáàdì. ẹ wọ́n mú kọ́ọ̀kì ni o. irọ́ kò dín iná. wọ́n ṣe kí ni. wọ́n mú kọ́ọ̀kì ni o. irọ́ kò kì í kọ́ ah. pátá ọ̀gá o ọ̀gá o ọ̀gá o ṣe ẹ ṣe ṣe rí òun ṣe wọn rí pé wọn ti po kẹ́míkà pọ̀ fún wọn wọn wá lọ jí mu wọn lè sọ ọ́ dìbò ìdìbò àyè ẹjọ́ ìgbẹ́ bá mú wọn gbà. ibo náà ti mú àbí oṣìwọ́ là ń ṣe yìí. yes sir sẹ́ẹ̀lì èwo ni mẹ́tẹ́ ń gbọ́ láàjọ ẹran tàbí ọ̀rọ̀ national theatre. mo náà ti mú dáadáa. ọ̀dọ̀ àwọn bọ́ìsì tí wọ́n gbà. skido. Ah. ọ̀dọ̀ àwọn skido ni wọ́n ti lọ pọ̀ mi kẹ́ta kan. ẹ wo ní sùúrù ti kaná báyìí. ẹ ní sùúrù ẹ ní sùúrù ṣé mo ní kò gbẹnu sọ ṣé ìyẹlẹ wa ń gbà bí ẹni gbàgbọ́ ẹ ẹ ẹ it's okay it's okay now n tẹ́ máa ṣe ni gbogbo ẹ̀yin tó kù ẹ padà lọ sí ẹnu ṣẹ́yìn including you now ẹ fi ẹnìkan sọ́dọ̀ wọn ẹ kàn make sure pé géètì yẹn ó wà ní títì kọ́ máa ṣàjáde ètò uh, after a while ara wọn máa tátẹ́gùn bá fẹ́ sí wọn máa fọ́ etí ẹ̀ tó bá débi àbó ìṣeré. mẹ́ẹ̀ mẹ́ẹ̀ ìṣẹ́bọ̀ mẹ́ẹ̀ ìṣẹ́bọ̀ wọ́n dúró wọ́n náà dúró go to the gate go go to the gate ẹ wà wọ́n díẹ̀ tì. wọ́n sàn ìjẹta fọ̀ ló. ta ló forí fọ̀ ló. Thank you àwọn yóò kó yóò ẹjọ́ kú síbẹ̀ olóòkú ẹjọ́ kú síbẹ̀. ẹ bá bọ̀ nù. ẹjọ́ ta ká ní kì í wangana wangana wangana bẹ kọ dee wangana wangana ṣe é ṣe ó ti ṣe é ṣe ni ó ti ṣe é ṣe lágbára lágbára olúbìkin yóò ṣe é ṣe lágbára ọ̀sán ìbíkin yìí ó jẹ́ lágbára gbogbo àwọn tó nílé ayé àṣeéṣe lágbára àwọn ìyá mi òṣòròǹgà òtítì ń bèrè arógbá aṣọ mọ́balẹ̀ ọ̀dẹ́sàpọ̀ yaró àròdẹ́sàpọ̀ yóògùn ẹ̀dìẹ̀ ọ̀kọ́mọsẹ́yìn lọ́lọ́lọ́rẹ̀ jẹ ó ti ṣeé ṣe yóò jẹ fún ọ ọ sà bólóògùn ṣe ní kò sà yóò ṣe jẹ́ bólóògùn ti ní yóò jẹ́ ó di dandan. àfi tí kì í bá ṣe èmi àbàdo rẹpẹtẹ nílé abisigidi lẹ́yìn ilẹ̀kùn kọ́kọ́rọ́ ti ń bẹ yín ajá jẹ́ àjòkó tàgbàmọ́ṣe bẹ́ẹ̀ ń ṣẹ́ ògbólógbòórùn mọ̀lẹ̀ tí ń ro kàkàkà sífù kò yóò jẹ́ o ewé ẹ̀ mọ̀ jẹ́. E-, ewé ẹ̀ jẹ́ o n fọ wọn awo kí wọn ní n ò rò para ilé tí wọn ara ilé tí wọn gbé wa n ò rò para ẹ ìyá wo ìyá afá fún mi òun fẹ́ kémi pẹ̀lú rẹ̀ ó jà òun fẹ́ kájà ìgbó ló ń di ẹja tó tó wàá so oúnjẹ ṣé wọn ò ní jẹun nu lé lóòrọ̀ yìí ni bí mo bá ilé bínú jáde gbòó àtẹjà àti gbogbo ohun tó ń dín ìwọn ò ní jẹ́ kọ́ ta kankan tí ó yẹ ọ́ lẹ́nu ni. ó yá mi pè o àkàbà faratilẹ̀ faratilẹ̀. hello yes báwo ni ẹ má bínú mi ò tiẹ̀ wojú fóònù kí n tó all right mm-hmm. okay no wait wait wait just wait sórí ọ̀rọ̀ tèmi tí èmi bá ti fojú rí ọjà kí n rọ́jà mo fẹ́ rà owó tí ti wà lọ́wọ́ mi ah wait tí má ti lè fojú rọ́jà owó rè check rè nínú briefcase so mi ò ní problem lórí yẹn kí n ti rọ́jà ni ìyẹn ni haúsá ń pè ní gàwórí gàwó na all right ọ̀dà oríga òun nà ọ̀dà haúsá. mi ò bí ẹ léèrè rọ mi ò bí ẹ léèrè rọ face front. àwọn ègún náà tún ní àkóyí máa tẹ́gbẹ̀ẹ́ tó máa yán owó òsèyàn sùn. mo ní kó o kọjú síwájú mi ò béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ please. kí ni òye yín nu gbogbo tí mo sọ kalẹ̀ báyìí nísìnyí ẹ dákun kí ni òye yín bẹ. ẹ o ní ẹ pẹpẹ sẹ ní àtọgá ní babaláwo o kàn ń gbé eré lórí ní ṣàlàyé òye wa dáadáa. ẹ ṣe gbogbo tí mo sọ nísìn kò sọ̀rọ̀ understand mẹ ẹ mo ti gbọ́ ẹjọ́ kò bẹ kẹlẹ́ understand mo ń sọ fún yín pé kì í tán lára wèrè kọ́ máa kú háì bó bá ní kí ló dé yóò ní mọ̀ ń bọ̀ ṣe ni wèrè ara ọ̀gá ìtàn o èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ibi tá a lọ ilé babaláwo ni bàbá táwọn ni ló jáde gẹ̀gẹ́ tó bá jáde báyìí ọ ọ̀fọ̀ ni lóde àyípápá àyípápá àyípàtì àyípàtì ọmọ ojú sáré kúlẹ̀ńjẹ kúlẹ̀ńjẹ wọ́n pàdé Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà níta nílé yín olóṣù àtàjẹ́ ni. irọ́ ni ẹ wò ó bọ̀dá àyípápá àyípápá ó ti jẹ́ pé every time ṣá bíyàn bá jáde nínú igi tó jáde nínú ọ̀gán Ọ̀rúnmìlà ni máa pàdé ṣé ìta Ọ̀rúnmìlà ń gbé ni ó dárúkọ tẹ ó dárúkọ tẹ lónìí pé ẹmọ lọrẹ kó wá ẹmọ kó kádàrá wọn wà múlẹ dáná kádàrá wo la tó fẹ́ ṣe báyìí ọ̀gá sì ń sóògùn owó. ẹ̀ka bára aṣọ òtọ́rọ̀ tí ò rí aṣọ ewúrẹ́ lọ́gàá o àbàkú ni èmi tí wọ́n máa lo àpá bẹ́ẹ̀ mi ti wà ní ìsìn ti tán bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ah, wọ́n ti lo tán. ẹ kò dìgbà wọ́n bá ṣe sọ ẹni orí ọmọ kan tán. tó bá yá kọ́ bá ń darúkọ mi ò lè rí kankan bá ọ̀ lè bá kankan níbẹ̀ mọ́ gbangba nígbà ìbá ti tán. àmọ́ ṣé bá ti wúra àdìrọ̀ ni mi ò fún mi lówó ṣe àwọn owó nù ni o n kò lè fi jẹun n kò lè fi ṣe nǹkan mo ti tán. ṣé tèmi bá tẹ̀ wà tán ṣé lọ́nà tí gbogbo yín náà tán ni mo ò sí ń bí ẹ jẹ́ ká pe àwọn èèyàn wa tó kù. ẹ wo bí. ká ṣe mítìnì yẹn kọ́mọ ah. lò wá tọ́tọ́ bí mo ah. ṣe wà kádàrá tèmi ò ṣe é lò. èyí tẹ̀yìn sì ń sọ kékeré ni kékeré ni mo ti sọ tẹ̀tí sáré sáré tẹ̀tẹ̀ nípa wọn tí wọ́n pé a fi wọ̀rọ̀kọ̀ sáda sáda wọ̀rọ̀kọ̀ la máa lò káàkiri ayé a ní ìgbà tá a tún wọnú ọkọ̀ tán báyìí ọ̀gá tún bẹ̀rẹ̀ sí pa àwọn tí wọ́n jọ ń ta kokéènì ní pé ẹrù ti wà ńlẹ̀ ẹ máa bọ̀. ọ̀gá sì ń ta kokéènì náà. ọ̀gá máa kó wa tatọ̀ ní kọ̀ọ̀kan. kókè tí ó tá a gbé dénú hòtẹ́ẹ̀lì yìí tá a gbé dénú hòtẹ́ẹ̀lì yìí yóò tó nine hundred and seventy seven kg. oorun rẹ lóòrò. oorun rẹ pàpà ti fẹ́ sí ẹ lórí. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ wo tọ́lọ́pàá bá ti wá wọn kò gbogbo ẹ jẹ́ àṣẹ mítìnì kápẹ́ gbogbo. adé máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ ọlọ́run ah, ah. a máa fi sọ̀gbọ́ búra máa gbogbo ẹ̀ búra sí olùrọ̀ ni máàlì yóò tún ta cocaine. ẹni èpè ni o ẹni èpè. ẹ̀rí ọ̀gá kò lè jàwọ́ àbàkúrà aṣọ ọ̀gbẹ́gì ń rè máa sọ nínú rẹ̀ pé ká béèrè wọn a bá máa ṣe ìbáṣìlọpọ lọnà wa àmọ́ ìpáwà ìkó ni mọ tó bá ju ọpọlọ wa á ti lo. ẹja ṣe báyìí ẹja ẹjọ da ẹjọ da alẹ́ alẹ́ alẹ́ ká sì pàdé lálẹ́ alẹ́ alẹ́ alẹ́ kò sí wàrà. ẹ ẹ zà ẹ ẹ dákun ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí mo fẹ́ bá yín sọ yìí ó rí bákan bákan lára yín hmm. ẹ ẹ mo ṣe nínú mi náà ni mo ṣe fẹ́ sọ. ṣe é wá rí i pé mo ṣẹ̀dú tẹ́lẹ̀ mi ò lọ sílé mo wá sọ́tẹ̀ kí n relax torí ẹ̀ mo ṣe wọ room tèmi lọ́tẹ̀ kí n relax gbogbo ohun tó bá fẹ́ bá mi sọ ṣe pàpàpà. ọ̀dà ọ̀dà ẹ̀yin ṣe é rí bẹ́ẹ̀ bá fẹ́ níbi yẹn fẹ́ lọ bẹ́ẹ̀ bá fẹ́ rí ibìkan ẹ má màmá ni pàdá ni ẹ mm, má màmá ni pinni dání. kí lórí tó fi sọ bẹ́ẹ̀. ẹ ṣeun ṣe é rí gbogbo bí ẹ lọ pátápátá ni dírẹ́bà ti wá sọ sí gbogbo ǹkan ẹgbẹ́ rẹ pátá bí babaláwo ṣe bóde bó ṣe pe ìwìn bọ́ta bí ṣe ń fọ́n bí ṣe ń fọ́n fọ́rọ́fọ́ gbogbo ẹ pátá ló ti ròyìn ah, màá wo sẹ́yìn á ní ilé ìgbà ìtòrí ọ̀lẹ́ni ẹ má sì rí sí lọ́wọ́ àṣírí ilé ní ìgémi lọ́wọ́ bá kiri báyìí kiri mi o mo pẹlẹngo mo pẹlẹngo kiri mi mo lọ kí n wá kí n wá sí wí bẹ́ẹ̀ bá fẹ́ lọ bì kan ẹ dábọ̀ torí ọlọ́run ẹ máa dá lọ ah wọ́n burú o wọ́n burú uh, all right um, ah thank you very much. Asa. Um, mo you are a man of integrity <laughs> then um, sori hòtẹ́ẹ̀lì èkó ló wà song ẹnu ẹ ti Okay. Eh, tó ti wá yẹn má jẹ́ mi ò fẹ́ Hmm. torí pé àwọn clients wọn ní so try láti change hmm. information náà. twisi láti twisi ẹ. i don't know bóyá o lè máa ṣe kó dẹ́rẹ́ dẹ́ o gbọ́ eh. Eh, o ṣeun gan mi ti ẹ̀ mọ́ pẹ́ ẹ eh, o ṣe <laughs> thank you very much. ẹ ẹ máa ti lọ. kò ní kíkà gbàwé pé ah. fún àwọn staff èèyàn staff ló ní. lórí ojú ẹ má ṣe tí wọn you know eléyìí ò ṣe salary you know. no rárá rárá àti ṣe salary. rárá ẹ so jẹ́ kí everybody kàn kí everybody kàn fi flenjọ. ọ̀gá hmm, mi ò ní kó kan. ẹ ọ̀gá kí n fún dírẹ́bà náà bẹ. everybody. ọ̀gá o ṣe. ẹ ṣe kọ thank you very much. ẹ ní sùúrù kó tó lọ. ẹ sà. sọ fún wọn ní kitchen pé oúnjẹ tí mo order fún kán má tí gbé wa mo fẹ́ relax jẹnu. kòkòrò ẹ ṣeun ẹ ṣeun o ṣe ẹni kí n fún dábàá nínú ẹ. ó ń gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ everybody. ọ̀dà ọ̀dà ọ̀dà. Ah. ee àṣà ìbọn mú pé yìí ni. kí ló dé kí ló dé tó wà nílé iṣẹ́ yìí yàtọ̀ sówó oṣù tó ń sọ mi ò láṣọ lára àfi tọrọ fún mi tọwọn eh, eh, àwọn gbàgbà ẹlẹ́wọ̀n. àwọn amáṣọ mobi ẹkọ ah. eh. ah, ah, ti nǹkan tá à ń ṣe lè ṣe kí ló ṣẹlẹ̀ ariwo yín mo ti wọ̀nyí bẹ̀rẹ̀ látẹ̀kan ẹ̀wọ́ sọ pé wọ́n àpàrọ̀ aṣọ ìwọ́ lọ́ọ́ wa sọ bí ilé iṣẹ́ móbì ṣé ẹnu ṣẹlẹ̀ wà ẹ ti wà online kí ló tẹ fẹ́ offline. ọ̀ọ́ jèrè o. ṣé òkèlè kó lè dá fún ẹ lọ ni. kọ lè dá fún mi kó lè dá fún mi lẹ ẹ ṣé wọn máa fárí lẹ́yìn olórí ni. ṣé báyìí ṣe ń lọ yìí ṣé bẹ́ẹ̀ ló ṣe dáa gbogbo adé pati nísìn tá a ní kí lọ fẹ́ jẹ a ní ẹ má fà á lókèlè ẹ má fà á lókèlè ẹ yọ ọ́nà ọ̀yàn fẹ́ jẹ nísìn jọ̀lọ́ fúráìsì kìíní kan ló ń jẹ ọ̀yàn fẹ́ jẹ òkèlè mọ ṣé bóyá máa bá kú náà nìyẹn ọbẹ̀ ti hawo fún wa. sẹ́mi mo sọ sọ̀rọ̀ ẹdún eégún. èmi ò èmi ò gbowó mọ́ lẹ́yìn sálárì mi nìkan n kò gbowó mọ́ gbogbo extra n kò fẹ́ ẹjọ́ torí ọlọ́run ẹ má jẹ mí má jẹ ẹ má jẹ mí má jẹ ẹnu ẹ̀ lánà ẹjọ́ tí ẹ̀ ń wà láyé kó bá ní bùkátà ni ẹ̀ dẹ̀ lánà ẹnu ẹ̀ lọ fi gbọ́ bùkátà lẹ́yìn. wọn ní sùúrù jákàdé kí ló lè tó báyìí. alàgbà wọn lè fẹ́ take time o. ẹ ah, eh, mo ti take time mo take your last call gan. organic eh, fún yín. ẹ pé ní sùúrù ah, bí ẹ kò gbà ni mò ń gbọ́ yín jàre. wọ́n ní kí oníkálukú fi sára nídìí ọ̀gá ó fínàfínà fún yín ni kì í ṣe pé wọ́n kìíní kan wọ́n ní ah, kó bá wọn òṣìṣẹ́ ogun ọ̀dọ̀ mọ̀ pé eh, kò sí nǹkan kan bẹ̀ wọ́n ní kí ẹ jọ senior colleague ibi tó bá yẹ kéèyàn ti bá ọgbọ́n tíyàn bá bá àgọ́ mẹ́ ó máa ń dùn yàn o bẹ́ẹ̀ sì dàgbà tó yìí sẹ́yìn òun wo mìíràn ni sẹ́ẹ̀rí pé bíi third body lẹ́ ń lò yìí ni tí n bá ní kí n wo ọjọ́ orí ẹ̀yìn àtọ̀gá ẹ ju ọ̀gá lọ ẹ wá sí ọmọ sẹ́lá lọ́dọ̀ ọmọ ẹ wo bẹ́líìtì ó lè tí ó dọ́gba ẹ má lọ. èmi lọ tèmi má lọ. ṣé torí èmi bíṣọ èmi ń rojọ púpọ̀. owó tiẹ̀ rí. ẹ wo tọ́ba náwó sí mi náwó sí yìí o. tọ́ba náwó sí mi náwó sí mi lẹ́yìn yìí o. ọ̀gá lè jẹ́ fún mi lè jẹ́ yìí o ìfẹ́ rí yín fi o. máa lọ mo ti lọ ní kóyè dáàbò o ti lọ ọjọ́ bí ọ̀ká yẹn ti wáyé. mo ti lọ abẹ́kúta ni àwọn iléeṣẹ́ tán wà lábẹ́kúta wọn kọ abẹ́kúta ni lọ. ẹ ẹyin ẹ lọ́nà ẹ lọ́nà wọ́n yọ̀ǹda ẹ fún mi ẹ jẹ ẹ lọ rẹ wa ẹ fi ra fún ọmọ ilé. ẹ náà ti yín tí gbọ́ nígbà tí mo ti ní orí wọn tó dà bọ́ ẹ̀yìn. Òkèlè. ẹ̀bà. ọ̀gbà. ọlọ́mọ ọlọ́mọ ọlọ́mọ ṣàánú mi ọ̀dà kí ni gbogbo ilé ní sìn ṣé akọ owó lẹ̀ sí mi si. àìrọ rárá <laughs> rárá èmi kí nà ah ó tiẹ̀ jẹ́ ń ká ẹ fẹ́ <laughs> èmi èyí ee olùyẹ náà mi <laughs> ọlọ́run mà ṣàánú ẹ wọ́n ní mo lè gbá o ọ̀gá o. àdàbà ọ̀rọ̀ yẹ kọ̀rọ̀ yẹ ọmọ ẹyẹ ọmọ ẹyẹ ń bínú ara wọn oore kílẹ̀ yẹ san fẹ́yẹ̀ wá fi. lẹ́mú jọ́jú ẹ jẹ́ káàbọ̀ dí o ah ọmọ tuntun ti ẹ̀kọ́ ọ̀nà ẹ̀ríkọ́ nífẹ̀ẹ́ gan ìdẹ́bù dínà àtọ̀ ẹ̀ ṣe ọmọ fa àbá fọ́lọ́pà ẹ̀tọ́ lásán wọn kọ́ wa. ìdòlì hmm. ìdòlì. Papa Lee from the Lee temple anything Lee abana take am normal level e get level. ẹ ṣe ìwé ìbọwọ́ ni gbogbo tiẹ̀. ẹ eh, na level no e get level e get level na because you get level now they give if you no get level i go give you one finger hi baba how far how dey go na baba eh every level just dey go na every time everything just every level like say we dey top top mainland bridge like say everything na water say we just wan swim just wan baff na say we just play na green tag just gbo ah. skido skido ṣe on rap ni abo ṣe commentator. no no be that one i dey do hype. do hype. club hype. hype. hype. àwọn ẹgbẹ́ kámẹ́rà dìbò yóò dé wá ti gbọ́ tí wọ́n á ti gbé ah bàbá adilẹ́wò yìí ìṣá eh. ìṣá. Mm. Hmm. àwọn mẹ́kọ̀ọ̀pù tí wọ́n ń ṣiṣẹ́ fẹ́ yìí hmm. wọ́n yẹ mọ́ṣẹ́ ṣe o pádà náà kó sí gbogbo mú ẹ̀. mẹ́kọ̀ bá wà á sí láwọn tó máa ń ṣe location àyà musical video mo kọ́ wà sórí bàbá yẹn fúnkẹ́sì tí mo wà yẹn lẹ́bù tí mo wà yẹn ẹ mọ̀ mo kọ́ wà lórí mo kọ́ fly kò yé mi kàn kọ́ wà ókè àbá leave that level náà ẹ kọ́ lè wà lórí normal normal level kí ló ń bọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ń lọ ọgàn kí ló ń dowó. padà ọ̀rẹ́ wa bóò ni àṣírí rẹ tú lónìí. ẹ ẹ Sido na you always dey give this man level you know say this man no get level about wetin happen sef. our guy our guy our guy. why be say everywhere we go you go dey police us police us. no the man na our guy ugara dey ugara na our guy the man no die level just like. Eh? Eh, kí ló dé tí ìwọ tó yẹ pé gbogbo nǹkan tiẹ̀ agídí agídí agídí. sọba guy guy guy package package package be in charge be in charge you need to be kai kai kai you need to be in charge. ewo eh, eh? eh? ni mo fún ọ mo fún ọ sábà irọ́ yàgò lọ́lọ́ kan káì káì ah n kúrúkọ bọ̀ dání báyìí wọ́n láti fẹ́ káì àwọn àjẹ́ o. ẹyin mo kà wo mo wá gbé kinní náà dọ́lẹ̀ tì mí ẹ sẹ́yìn nìyí sẹ́yìn ní sọ̀rọ̀ ó nọ́mà ó nọ́mà ó kárí à. ẹ pẹ̀lẹ́ eh. ẹ kú oríire ni eh. ẹ pé wò jáde. baba go na no worry baba baba débẹ̀ ẹni kan fún ìkọ̀fẹ́ mo kọ́ fún two bottles. ee zero yìí. lóṣù àìsí àárẹ̀ kẹ́. ọ̀nà lónìí kò tún sí ẹ̀tì bẹ́ẹ̀ lónìí èmi mọ̀ pé nǹkan báyìí ń bẹ lábẹ́ aṣọ rẹ o. Ah, ah, inú rẹ̀ bí igbá àbí tó kí ló dé. ṣé màmá lọ́jọ́ ní àbúrò màmá. bàbá pẹ̀lú kùn yìí ló lè ṣọ́ọ̀kì náà bàtẹ́ kì í jẹ́ nǹkan gidi. àìjẹ́ nǹkan gidi kọ́ ẹ̀kan náà ní díẹ̀ sí ọlọ́run ṣàánú ni. kí ló dé. Ah, kí wọ́n fọdún kí ni ṣáàṣì gọ́dẹ̀ kì í jẹ́. I no dey worry you suffer if kill am I go die for town suffer no be level no be level. ẹ eh, ìwo wo gbogbo òrònú ẹ lórí mi ọlọ́run ní fún ọ ṣe ń dá ìmú ì tí èrò bá ń wọ́n họ ni tí wọ́n ń gbọ́gbọ́ bàbá họ ṣọ́dá kírun yìí máa ń lé mi aláyé ní lọ yìí láì wọ bàtà kí á họ. kò ní ìwà lè ìjọba lè sáré ni ẹ máa lọ máa tọ́ ṣe bó sáré lọ. mo mi wọ́n sùn síbẹ̀. bẹ́ẹ̀ bàbá ẹ lọ gba túbọ̀ tù túbọ̀ tù. gbogbo ni mo bá fẹ́. ẹ àlọ́ ṣe gbogbo ogun kan lógun àti tù túbọ̀ tù bàbá túbọ̀ tù túbọ̀ tù náà bàbá tẹ́ka tẹ́ka no waste am you get level you get level you get level you ah serious kiri no dey. bàbá if you if you allow me misbehave i i i mess you up o àbẹ̀fẹ̀ amíṣọ̀ káyọ̀ ti kọ́ ka ìdégò. eré sójà náà níwọ̀n eh, tẹ́lẹ̀ ló ń sọ sójà eh. eh, pákéjì ni ẹ fi kún. ẹ ìlú ẹsẹ àwọn. ee adara nínú ọgbà ẹ. ẹ sórí bí mi ṣe fẹ́ ṣe nìyẹn. náà. No sáàjẹ́ kébì ṣe bá a fẹ́ ṣe good all right máa pẹ́ Yeah. Yeah. Um, cso kí ló ló ṣẹlẹ̀. Eh, ṣe rí ọlọ́mọ jẹ ká bá bí ìjẹ́ o àwọn ọmọ skidu àbíká ti ń dùn wọn yẹn wọ́n kó wọn sí ẹkú ara wọn sí ẹkú side lọ́hùn wọ́n mú kokéènì ní ìlànà kó bá wọn ká wọn bẹ̀. Mm. Eh, mo ní à ah, irú ládàdà wo nìyí ọlọ́run ti wá sí ẹ̀wà lára mi tọkọ bàtí lára ti ní ti rà ní ti gbogbo yín o irú orí burúkú wo nìyẹn ẹ fẹ́ gba òtẹ́ẹ̀lì jẹjẹ fún wa ni àbí irú ládàdà wo nìyí àtẹ́tẹ́tẹ́ ẹ̀ nǹkan tó ń ṣe yìí mo lọ. ṣe ẹ ẹ òun pariwo you are shouting ṣé bíbí nǹkan ni mo mu cocaine. bẹ́ẹ̀ sẹ́ bẹ́ẹ̀ sẹ́ ọmọ wọn lára àdá ti ń bí mi nú ni kò dá báyìí. ṣé bó wàá fẹjọ́ sùn. bẹ́ẹ̀ kí ló náà cocaine. cocaine. ẹ eh? it's okay. ah ṣé nǹkan mi ò sì gbà má wọrí máa mọ nǹkan tí máa ṣe ń gbà I will arrest the situation. Ah, the situation àbí ẹ rẹ̀ arrest àwọn gẹ́gẹ́ ẹ tún jẹ́ kí arrest ni wọ́n o because ẹ wọ́n gbé ní kí etí ò dùn ẹ̀ so ó lè máa lọ. Ah, ẹ sà wọ́n. I said you may take your leave. I thought wọ́n ti sọ aládùúgbò káàkiri pé iṣẹ́ kò kí n lọ̀gá ń ṣe ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìjà wọn bọ̀ wọn ti kíni kankan kan mo ti mo ti mo ti ẹ̀fọ́lọ́pàá mélòó mi nù ẹ̀. skinny tẹ ṣe bọ́gà ni wọ́n ń fẹ̀sùn kàn ṣé ìwọ ni wọ́n ń fẹ̀sùn kàn èmi tó ń fẹ̀sùn kàn fi mí sílẹ̀ don't worry thank you. get out get out. alábùkù àfi tó bá tẹ́ àgbàlagbà. pálapàla. àgbélégbọlá hmm. lorúkọ tí a pè nínú gbó agbọ́dẹ̀dẹ̀ gbayì lorúkọ tí a pè ẹfọ̀n lọ́dọ̀ àmù kì í yẹ̀dí omi inú kọ̀gá kì í ṣàn ìhòòhò làgbàdo wọlé taṣọtaṣọ ní bọ̀ wáyé káràmù dání ṣàwọn lóde ìsálú ayé ẹ̀dọ̀ gírí màlàjà àwọn ohun olótùú ìfẹ́ adíá fún Ọ̀rúnmìlà nígbà tí ń ṣàwòrè sálọ ayé Ọ̀rúnmìlà ní tó ń bá lọ́ọ́rẹ́ tó ń bá bọ́ọ̀rẹ́ ó lóun mọ̀ jẹ́ ọmọ awónlé olúgbọ́n ọmọ ológbòjò lóró ajé o kó máa bọ̀ kó wá fi àyín ṣèbùgbé o ẹni tó ní bí àti gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bẹ ń bí ajé kó wá fi ilé wọn ṣèbùgbé torí ajé ńlọlọ́kun ajédélé olókun ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ajédélé ọlọ́sà ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ajé wá fi lé mi ṣe bùgbé kájé fi bí ìbá yìí ṣe bùgbé o kí wọ́n rí bá ti ṣe kó rọ́nà gbé gbà kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ èyí mo wí lé ní àròkàṣà ìrọ̀mọ́ torí àwíṣẹ báyìí ń ti fá àfọ̀ṣẹ́ ń torùmìlà àṣẹ ìgbìmọ̀ ní í ṣe láwùjọ ẹ̀fọ́ tẹ̀rẹ̀kẹ̀ṣẹ̀ ní í ṣe láwùjọ òwú tìjímèrè ní í ṣe láwùjọ ẹranko gbogbo igi tí elégbèdé bá fọwọ́ bàbá yìí dídún ní dún ṣọ̀gọ́ kì í kọ̀hún orógbó òrìṣà kì í kọ̀hún obì ọbàtálá kì í kọ̀hún ṣẹ́ṣẹ́ fún gbogbo ohun tí mo wí lè ní kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ bí àtẹni tó ní bí ẹ mọ́ra òun owó ajé kó wá fi lé yín ṣe dùgbé kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ torí tí eyín òkè bá gẹ̀ràn tìsàlẹ̀ àtìgbà ohun tẹ́wìwí ayé bá wí ń lè gbègbà ọ̀run gbà bólógìní bá gorí àjà ojú àtòtílé àtòtòkó ojú mi tó gbogbo iléeṣẹ́ yìí mo wẹ̀ láwẹ̀ mọ́ lónìí gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bẹ ń bí mo wẹ̀ wọ́n láwọ̀ ẹ̀mọ́ lónìí gbogbo aburú tí ń bẹ lára wọn kó mọ̀ di gbére kó di gbóréré àìrínà àìrílò ẹni tó ní ilé iṣẹ́ yìí kó mọ̀ di gbóréré kó di gbóréré ajé kó mọ̀ bọ̀ ní àyín kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tí mo bá ti ń wí ẹ̀yin tó nílé ayé ẹ̀ fàṣẹ sí. Eh, kàwé ni bá o kàwé ni fọ̀rọ̀ lọ. Eh, olúwa mi o ẹ <laughs> sì sà ẹ sà ẹ sà. kí ló ló ṣe this is my own bedroom ó mọ̀. yorùbá ló burú jù bí yorùbá bá ń pọn mọ àkókò lọ bàárà àtàbá ń kíkẹ́ àbúrò ìyá òní òní sa ìkókó àmọ́ ṣe sa bí wọ́n bá kó mọ́tò yorùbá lọ bí wọ́n bá wọn ni ọ̀sẹ̀lẹ̀ sọlúmọ sọlúmọ ń gun jíìpù nbẹ̀lẹ̀ ti mọ̀ pé ayé burú àwọn èèyàn burú o. go straight to the point. Eh, eh, eh, ẹni wípé ọ̀gá sẹ́rí gbogbo ń máa ṣe ọgbà yìí ẹ máa jẹ́ ọmọ jẹ́ síkírìtì síkírìtì síkírìtì bẹ́ẹ̀ ọ̀bá ti ní síkírìtì. a ní kí ló rí làjà. wọ́n ní wípé mọ̀ pé nígbà tẹ́mi ó dé kí ló dé kí ni tó rí gbẹ́pẹ́ sí lọ́ba ní lánàá o dágun wá nú ọgbà o àbùkà wá o pé mo ní ṣé wọ́n á ya fíìmù níyìn ni ó ní rọ́ o ọlọ́gà ni wọ́n ló sọ pupa àgbàbà aláwo olólùwò tẹ̀lé wọn àpè ìnà àpè sìn ìyá àdí àgbà gbogbo wọn ni ẹ wá ní àgbẹ̀ paripa paripa nílẹ̀ paripa lóòkò tó ti dé bóyá ọ̀rọ̀ ọ̀gbọ́n ọmọ ó gbóyè nínú ọgbà yìí náà wọ́n bá lẹ́yìn ni bẹ́ẹ̀ sọ pupa ọ̀gá ọ̀la kìkan rẹ́ẹ̀dì pé wọ́n bàtẹ́ ìrọ́sọ pupa ọ̀gá ó ti fọkọ lọ́tọ̀ só ti yé yín nìsín ẹ bá olúwa ọ̀rọ̀ tí ń sọ gbogbo ilé ló ti gbọ́ gbogbo oko lọ́gbọ́ o mọ̀ pé ara síìtì náà ti gbọ́ ní tó fi mú kìsì tọ́gbọ́ tó fi mú èyí tó di tí inú wa gan tọ́gbọ́ èèyàn kílínà bàbá ọ̀kọlà wọ́n bọ́ sí kúkúrú kọlà wọ́n bọ́ sí kúndú kẹ́ẹ̀tì bí ayé kọ́ndú òun náà gbọ́ gẹ́tìmá. lájà olúwa mi. mo wá láti wá relax náà ni. ó dẹ̀ fẹ́ fún mi ní information. ẹ ẹ rí. be brief about it. iṣẹ́ rí ẹ má bínú nígbà táyìn náà rí pé ẹ ṣèrú nǹkan báwọn ẹ ti fún wa ní sick leave sẹ́mi kan mọ̀ tàbí ẹ máa fẹ́ kí ẹ̀wé ojú àlè kọ̀sàárẹ̀ ń gba abẹ́rẹ́ oríkìní lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ fún hansi cliff ẹ jẹ́ gbogbo ọmọ lọ ẹ lè ṣe ń tẹ́sẹ̀ àwọn ìyá àdé àgbà kankan wọ́n rí bíi patú tí wọ́n gbàgbà àbàwọ̀ táwọn bàdé àwọn kan wọlé sínú ayọ̀ ni ẹ má bínú torí ọlọ́run ṣé lóòótọ́ lẹ́yìn náà gbé ètùtù tẹ́ gbé bọ́ lóòótọ́. ìwọ máa ń wọrí nípa ẹ ṣe information ẹ nìyẹn. èmi mi sọ fún yín pé ibi tó ti gbé e déhùn ká lè tètè. ṣé ìjẹ̀ṣà ló sọ gbogbo yẹn fún mi. òun ló sọ fún mi. it's okay. má wọrí má wọrí it's okay. ẹ ń torí pé ìwọ jẹ́ èèyàn tó dáa. o de ní integrity. olúwa mi. I love you you know. lájà <laughs> lájà. olúwa mi o orí òní o àpàpá mèrò wọ́ọ̀mù gírọ̀gírọ̀ mo kébà o mo kébà o lọ́mọ bí ẹ ti máa kí àwọn olúwo nílé dì ní mo kébà o olúwo àpè iná ọ̀la oh, ẹ̀yin ò lè rí iláyé kó sọ pé ẹ̀ bìlọ́ǹgì ọlọ́run ẹgbẹ́ eh. ah. eh, tuntun gbà jíjì. Eh, don't worry. so sórí bí o ṣe ń ṣe yẹn kí wọ́n máa ṣe lọ ẹsẹ̀ ọ̀sà ẹsẹ̀ ọ̀sà lájà lájà ọlọ́run wà ní ẹsẹ̀ yín ní akóbá ní ìyàwó bíríkìlà jẹ́ lọ́kọ̀ nǹkan tó lọ́lọ́ fọ́lé ẹ mẹ́jẹ̀ kẹ́ni kankan ọmọ pé mo wá bí. ṣé má ti rí last ọmọ pé mo lọ ní. ẹ̀rì ẹ̀rì ẹ̀rì. ṣé ẹ wá pa èmi mo ní kàn pé gbogbo yín fún mi torí ọ̀gá ló ní kí n gbé àkàrà yìí wá fún gbogbo yín pé kẹ́ ẹ fi panu. Èwo ni èyí kìnìún èyí tẹ? Kìnìún. Wà á tẹ̀ sí ọbẹ̀. Ẹ tẹ̀yìn máa pariwo bíi? Èmi èyí Èmi èyí lọ́yà yín èèyàn tí àwọn èèyàn wà nílẹ̀. èmi ni mo dín. ẹ mú kàn. mẹ́ẹ̀ẹ́dì àkàrà àkótìrí dandan ni. ó dẹ̀ dùn o àwọn ẹ̀ka ewúrò àbínú ọ̀rọ̀ kàbí má jẹ́ kí mi bínú sí ọ bẹ́ẹ̀ jàmọ́jọ́ ọyọ́ kà lẹ́nu mi rí. ẹ má bínú. ẹ̀kọ́ jẹ́ lọ jàre. ó rí ìdíje ọgbẹ́ bọ̀ àyà mi ò gbé e dì. àtọ̀rẹ̀ òru. Ah! jẹ́ kí wọ́n náà sí báyìí. ìwọ balance ìyànjẹ ẹrú ọyẹ kó fi tọmọ ọ̀la lámàràn gidi o ah, sọ́gà lọ́gọ́ àbí wọ. àti ìkódà ó ní ọgbà kà wá fún wa lóru olórí sì ń gbà kà bọ̀. ṣé bẹ́ẹ̀ mi ni mo di. èmi ọ̀jà kà lọ́dà jẹ́ o. àkàrà rí. àkàrà mi. ẹ̀wà ni ẹ fi ẹyán ni abẹ́ dín. wọ́n bọ̀ ni. ẹ kò lẹ́kọ̀ọ́ nú o ò kúrò o rí pé wọ́n yí èsè rí. Ah, ah ní bí mo ṣe kù yìí sórí ẹ̀kan tún gbàkàrà wa lóru àkàrà òru ẹ̀ mọ̀ gbà mí. lórí lórí àkàrà. lórí àkàrà ṣé òru náà máa ń gbàkàrà fún yàn sórí náà máa torí awíta láì ọdì bí ìgbà tí àwọn ológun ara búrẹ́dì ọwọ́ ayẹyẹ gbẹgbẹgbẹgbẹgbẹ láyé rẹ mọ̀ fàkàrà òru lọ èmi mọ́ o èmi ò jẹ́ ẹ mọ̀ jàkàrà yín o. ẹbí ẹ kọ ẹbí ta wá ni. idiot kí ló dé ẹ̀ẹ́dẹ́ pọ́n mákàrà. kí ló ṣẹlẹ̀ ọ̀fẹ́ mú àkàrà ah. ṣé tó tí etí ẹ̀ bá tiẹ̀ rí tó dú ẹ̀ fún orí gbogbo èèyàn tí wọ́n ń kọjá lẹ́gbẹ̀ẹ́ àkàrà tó ń kọjá lẹ́gbẹ̀ẹ́ àkàrà ọ̀fẹ́ náwó sọ fẹ́ mu nìyẹn. ẹ kí n ti ṣé mo fẹ́ fẹ́ àkàrà fún gàrí ẹ wo ẹ kọ́ lẹ́ fi jà bọ́rọ̀ mi. jàre. gbomi wo wọ́n ah! bá jàkàrà tiẹ̀ ta àkàrà àkàrà ẹ ní àkàrà ẹ bọ́ wọ́n fẹ́ lù ẹ gidi kan fi ẹ sóògùn owó tó o bá jẹ́ tiẹ̀ ta ọmọ ẹẹ n'o ma jẹ tiẹ tẹ wa ma bila kamalen ye akara ẹbọ akara ẹbọ àǹtí kí ni mo ṣe fún un kíkọ́ wọn lè fi rí solution ẹ ti wá gbá kára ẹ ti gbé wa láì kí n ṣe ègún èmi ò kí n jẹ. èmi ni mo dín àkàrà yìí fúnra ra mi mo dẹ̀ ti jẹ́ nù ẹ̀. ọba tẹ́wọ́ bàjẹ́ wá síwájú ọba káwà lọ jẹ̀bú òde lọ́dọ̀ àwọn tí ó máa kára ìtẹ́ ọ̀gbẹ́ni tọkọ rẹ̀ ó ní àkàrà dúndún ni tí mo jẹ ní jáńdọ̀ ògbórógbórógbó tó lẹ́nu jùmọ̀ kẹfà sí àìdè ọ̀fẹ́ làkàrẹ́ bá káà lọ bẹ́ẹ̀ olùsí ẹ dàbí kọ́bọ̀ nù àwọn. ẹ kí ló wá dé tí kò jà ká. àbí kí ló ṣẹlẹ̀. ẹni pé kí ló dé tí wọn jà ká. èyí tí mo máa ń gbọ́ ṣàǹkà kálẹ̀. ọ̀rọ̀ ẹni ṣe kan báyìí. bọ ẹyin náà ẹ tí mú kankan. ìyẹn mo ti ẹ̀rí kí wọ́n mú tẹ́lẹ̀ kí wọ́n mú tèmi náà ṣe àmú kankan bẹ́ẹ̀. ṣe àmú tèmi. ẹgbà ẹgbà àmú tèmi. ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ ó dá bẹ́ẹ̀ bá tiẹ̀ jàkàrà ó iṣẹ́ dọ̀kù náà lẹ́sẹ̀ ìlú ọ̀hún tó bẹ́ẹ̀ náà ìgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo nǹkan ti dàrú ẹ̀yìn sopó òun ò gbádùn kò sí yàtọ̀ náà ẹ̀yìn méjèèjì sọ̀wọ́ ẹ̀ jàkàrà kẹ́ kú máa bá ṣe lọ. wèrè ń ẹni. Ah. ó dẹ̀ tún rún orúkọ pẹ̀lú ọ̀gá ẹ bá kọ̀ọ̀rọ̀ yìí wá àwa ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀dá wa ò ní jẹ́ um, it's okay it's okay stop it my friend. ọ̀rọ̀ yín ṣeré ah. ojú ò ní tì í. it's okay mo ti gbọ́ o ṣe now um, ẹ dúró the last meeting tí mo ní pẹ̀lú yín mi ò rí cleaner ní ẹnu network now níbo eh, lẹ ti ń bọ̀ sit. ẹ ẹ lè jókòó ẹ ẹ sà. jókòó. nítorí security consultancy ni mo ṣe ní pé kí. Eh, tó wà òkèlè sá pé kọ́mọ́ tún tẹ̀lé wa wá bí pé kóun tó torí gbogbo ẹni gbogbo wa èmi náà ni ọlọ́ kúkú fẹ́ ṣe ìyanu fún mi ni pé kóun tó sọ ọmọ gbogbo bá ṣe jẹ́ máa kẹ́yẹ̀ wá bá ní ẹnu géètì òun àkùnrin lè fi no network mo ní kí everybody pàdé ń bí o ṣe wà ń bọ̀ why the last time tá ṣe meeting mi ò rí ẹ what's the problem. ẹ wo olówó orí mi ẹ má bínú ẹ jù torí ẹ bọ irọ́ lọ́pàá kùn irọ́ lọ́pàá mọ́ mi wá síbi ìṣẹ́ lánàá ọ̀rọ̀ tó sọ̀yàn ó fi yẹn kúrò wọn sì fi ṣe lánàá. dẹ́ẹ́ bo ni wọ́n lọ níbo ló lọ. irọ́ mà ní ìgbẹ́ ní kọ̀kọ́ jà mo fẹ́ tí mo bàjá. mo ní níbo ló lọ. wọ́n ní kí ló dé tó o fi pẹ́. kí ló wà ní tó báyìí lórúkọ fẹ́ bí lọ́rọ̀ mi ìwà kò ní so báyìí kí ló dé iye ti pọ̀ jù. wèrè ní ṣe wèrè ní ṣe ṣe èyí tí sọ ni ẹ dáhùn sí o. àgàrà wo kí ni wọ́n sọ kí lẹ̀ ń ẹ wo ẹ máa ṣe járe ẹ ní ìbọ̀pẹ́ yìí náà rí ọgá bí òwe ní ìbọ̀pẹ́ yìí fẹ́ẹ́ ẹ máa bọ́rọ̀ yín lọ sà. ó ti yé mi now láti ìgbà tí mo fẹ́ kẹ́ lísìn láti ìgbà tí mo ti fi àṣírí sí yín lọ́wọ́ tí mo ní mo. kí ni kòkòrò ṣoṣe tọ́jú ìbára sí ni ṣe é mọ̀ ẹ mọ̀ pé ẹ gbọ́dọ̀ máa tọ́jú ọ̀gá ẹ gbọ́wọ́ jáde. it's okay kò ṣe. o tọ́jú ọ̀gá ọjọ́ tí ọ̀gá ni. ìgbésí ayé mi bẹ̀rẹ̀ sí rí ìlú kù sẹ́tù lójú àlá mò ń sọ yín lójú ìjẹ́ ẹ̀ madam sàlàyé tó sọ ọ̀nà ẹ̀yìn máa gba ẹlẹ́sẹ̀ lójú o ẹ mọ̀ pé wọ́n lọ ra àpò ráìsì bíi méje ni wọ́n táwọn ní bus stop tuntun tó ṣe mọ́tò ni wọ́n á ní kí wọ́n já lẹ̀ ni wọ́n á forí ìlú wálé. ok ìwọ ló ra ìsọ. bẹ́ẹ̀ ni mo gbogbo ìwọ ok thank you very much. ǹjẹ́ wọ́n ṣàlàyé fún yín pé mo kọ́ mi sínú sọ́kàwé. alo ti tó o ṣe bá kọ́ mi sí sọ́kàwé. it's okay o láti ìgbà tí mo ti fi àṣírí sí i lọ́wọ́ tí mo ní mo ṣògùn owó mo dẹ̀ ń gbé cocaine gbogbo ilẹ̀ ṣe ọmọlúàbí ẹ pàtẹ́wọ́ fún wa. now àmọ́ kò sí bí ẹnìkan ṣe lè ní òun lówó tó òun dà báyìí tí ó lè fa gbogbo yìí lọ́wọ́ sókè. Okay

yá bíi wednesday tọ́lọ́wọ̀n ní sílé ọ̀wọ̀n sẹ́nu tírélà owó oṣù tí wàá lè pé mo fi yan oyún ìṣègbè ọ̀wọ̀n sẹ́nu tírélà ibi ọba bá gbẹ́nu tírélà kìí ṣe pé wọ́n lọ́kọ̀ kú ó tó bẹ̀rù. now mo wá mo ti wòye gidi gan in fact ó difficult fún mi now mo wá gbogbo yín mo fọkànbalẹ̀ mo ti pìkẹ́ ní ẹ̀ ìdá ẹ wò ó ẹ pẹ̀lẹ́kú àṣẹ ìdè ẹ kú ìdílé mú ẹ wò ẹ bẹ ṣe o ẹ bẹ́ẹ̀ lè ráyè ayé ń ṣe yín sọ́kò lọ ń ṣe yín. bímọ ṣé wọ́n bímọ. Ah, inú ìwé wo rẹ. mi ò fọ̀rọ̀ lọ yìí. ìjọba a létí kó bímọ pẹ́ nìyẹn bímọ wọ́n ní ẹni yẹn bímọ òkú àgbà ni ẹ fọkàn balẹ̀. òkú wo ló kọ ìwọ náà ti ya wèrè. ìgbẹ́ ìwé ìwé bọ̀dọ̀ kan náà máa pa àbá ọ̀sùn báyìí. wèrè ń sọ sábà àgbà ni òpè bọ̀ wèrè olórí burúkú tẹ̀ ní yìí. sí àbàbẹ́ sọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lajà. kí ni problem yìí báyìí. ọ̀kasẹ́lẹ̀ ń lajà ni àbò ń dá kúnjà. ìjọ ẹ mọ̀ wípé no network ó ní hearing problem ẹ má worry ó yé mi. Okay béèyàn bá kú àbéèyàn sọnù ó yé mi so don't worry ah, ó tún ṣe ń rò ṣe ráyé ẹni ó máa sunkún o now ladies and gentlemen i want to announce the person kí ló dé. kí ló ń ṣe báyìí. ajá ti gé ìjẹrí kòlókòló sọláfó ẹ mọ ni sọláfó ẹ mọ ms asabi ẹ dìde no no ẹ jókòó ẹ tẹ jókòó ẹ jókòó. ṣé bí gbogbo yín mọ àṣàbí tó wà ní kitchen gbogbo ọ̀nà ni mo ti gbé yẹ̀ wò ni mo rí pé òun ló dángájá jù lọ́wọ́lọ́wọ́ yìí. yéé yéé. lóde. òun ni mo dẹ̀ fẹ́ dá lọ́lá mo máa kọ́ ọmọ ẹ travel o ní passport. rárá sá. o ní passport. ọ̀nà àwọn ò èmi ní. Okay. Manager, Àṣàbí ò ní passport. Now, tó bá ti di àárọ̀ ọ̀la, wàá gbé lọ sí immigration office. Fi òun lè òun fẹ́ gbé mi jáde. Ìwọ ló máa drive ẹ lọ sí immigration office. Nísòro let me talk. Wàá gbé lọ sí immigration office. Tí ó bá dọ̀hún, listen. Tí ó bá dọ̀hún, tó fẹ́ gba passport ẹ̀ mm. bóyá ó fẹ́ ra snacks ah, ah. ó nídìí owó àbí nǹkan ó fẹ́ gba visa. báyìí tó ń sá mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ṣe ètò passport yẹn ah, ó ní the first one sí mo fẹ́ gbé lọ gentleman thank you very much. ọ̀tá yọ̀ mí ọ̀tá yọ̀ mí ọ̀tá yọ̀ mí ọ̀tá yọ̀ mí ọ̀tá yọ̀ mí ọ̀tá yọ̀ mí ọ̀tá yọ̀ mí ẹ má para mi ẹ má para mi.

ó ní kí n sọ fún yín pé kò sí foodstuff mọ́ so a máa ní láti lọ sọ́jà fún foodstuff. ẹ kí ni kí n lè ṣe. Ah, ah. mo lá máa ní ìdí foodstuff. ẹ kí ni kí n ṣe é sìn kí n gbé abọ́ kí n lọ sọ́jà àbí kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kí ni ṣe. Ah, but ẹ sà kí ni káwọn sọ fún customers ṣé tó má béèrè oúnjẹ ká sọ wọn pé kò sí oúnjẹ ni. nǹkan tó máa ń wò ni kò sọ èyí fi sọ ṣé mo ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ o. lórí foodstuff. wọ́n ní kò ṣọ́ra ẹ ṣọ́ra ẹ wọ́n lá nídìí food stuff ẹ̀dẹ̀ ń pariwo mọ́ mi kí Kilo, kilo, ló kí ló order kilo serve Kilo ló fariwo ẹ̀dẹ̀ kagidi borí bíi fáànù ibo kí ló dé. sotí ẹ má bàa sọ̀rọ̀ bẹ́ẹ̀ o kó Ko méjì ẹ o nonsense. ó sì wá ajá fífi ìjà bí ìjà ní í ṣe wọ́n lónìí báyìí kí ni ń ṣẹlẹ̀ láàrin yín. kí mo fi lọ yín àdàlà tá ń nà. ní kí ni ìrora wú bíi búrẹ́dì To bómi ọ̀ ń bọ́ ọ lọ tọ́ ọ bá lọ oníwèrè inú ọgbà yìí gan-an alárò síbi èṣù ti agángan ó máa lè. Bárawọ̀ ọlọ́run ní kìlọ̀ mú bàbá òkú kìlọ̀ mú. Iṣẹ́ ti ṣe. Hmm? Iṣẹ́ o ti ṣe. O ti ṣe. Okùn ti má parò. Hmm? Ọmọ kúkú yẹn, hmm. ó rò pé òun lè gba búrẹ́dì lọ́wọ́ ọlọ́run wá lọ́ọ́ fi tí èṣù mu mo ti dayọ̀ sí rọ́díò olórí burúkú oníṣẹ́yìn lọ́mígbé nínú òrèrè afàyàgbé ọ̀fẹ́ fàyàgbà ọ̀rẹ́ ìwà ẹ̀rọ lọ́pàá. sùn àwọn lágbódà. jalo jalo jalo wọn pa tó gbà jalo. gba bí yìí ni gba orí ẹ oh good oh madam madam madam. Eh, ẹ kúṣẹ́ ẹ jọ ẹ má bínú ta ni ó ń sóúnjẹ ní kíchìn yìí ta lẹni tó ń dáná ní kíchìn yìí tó fẹ́ pa mí who is the person. wọ́n jọ wọ ìrìn yín sílẹ̀ kúlẹ̀. a ní ta lẹni tó ń se oúnjẹ ní kíchìn yìí tó se ráìsì tó rọ tó se ráìsì àgolo kan tó rọ iyọ̀ dèríkà kan sí i ta lẹni yẹ. èmi ò dókè látàrọ bíbá yìí mo lọ sí òun oh. lẹ́nu bó ṣe ṣe tán mo ní mo mọ sẹ́ẹ̀bù báyìí mo fẹ́ Oh. Oh. mi dùn ké. ilé lẹ́sẹ̀ pé ìwà ni. ẹ má wọrí ẹ jọ ẹ ta ni manager mi báyìí manager dà. ẹ oh good. wọn lọ jọ̀wọ́ àwọn Oh. dẹ mọ bó ṣe ṣe. ẹ ẹ jọ ẹ má bínú wọn ò jọ̀wọ́ mi kó èmi ti understand tiwọn mo tuntun wọn kò ṣe ni mo ṣe wá mi tí wọn ṣe èmi tí mo wá fẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ ni mo jẹ̀bi ta ló ń ṣe oúnjẹ ní kitchen wọ́n ṣe oúnjẹ fún mi wọ́n ṣe rice wọ́n fi iyọ̀ ọjà wọ́n fẹ́ rẹ́ mi nífun ni wọ́n fẹ́ pa mí wọ́n fi iyọ̀ ọjà rice wọ́n bu iyọ̀ sí ráìsì. Oh, ẹni yẹn ò lè ní ọkàn lẹ́mi no mo wà ṣọ́ọ̀bù kò lè lọ́kàn lẹ́ I didn't want to see the person. wọ́n bu iyọ̀ sí ráìsì. ẹ nà ó. ṣe mo sọ. èyí ah, ah. gbéraga ní ẹwẹ. ó dẹ̀ gbà tí yóò ṣe ráìsì agolo kan eh. tó wá fi ọwọ́ báyìí tó fi bu iyọ̀ tó dà á sí i. Eh. ẹ lè imagine. mo wo òṣùmọ̀ ti ṣẹlẹ̀ ẹ mẹ́ta ah. sọ̀rọ̀ ẹ̀ka lọ ẹ̀ka lọ. mo ní láti rí ẹni yẹn mo ní láti rí ẹni yẹn kí ló ṣẹlẹ̀ owó wa ni màá yẹ kó délé báyìí lẹ́kọ̀ọ́ náà jẹ́ owó o táwọn ọ̀rọ̀ bàbá tiẹ̀ wò ní bá dẹ̀ ti gbogbo pé ayé àwọn bàbá tiwọn kékeré lọ́wọ́ ti máa lọ jì sí àdúgbò kò rí lọ́gbọ́n mo mọ̀ gbà ó bá ti pẹ́ lọ́wọ́ Okay. So mo ṣe kọ́ ẹ̀ ní kí òfun o gbọ́ mi. tètè máa lọ́n tiẹ̀ ọkù ẹ má bínú ẹjọ ẹ jẹ́ kí wọ́n dé. èmi tiẹ̀ ní láti rí wọn bí wọ́n rán wọn sí mi ní mímọ́. ẹ má bínú ẹ jẹ́ kó dé. ah good. bọ́bí yìí. Okay. Um, cook. So how come tí o fi ṣe oúnjẹ customer tí iyọ̀ fi já? Ó kọjá bẹ́ẹ̀. Ìwọ kọ́ ni mo ń bá sọ̀rọ̀. Sir, kò yé mi náà. Torí ìgbà tí mo ṣe oúnjẹ yìí tán, mo tọ́ wò mi mọ bó ṣe ṣẹlẹ̀. àṣé ìwọ wa látòkè ni ṣé ìwọ ṣe um it's okay um ah. Sir, ẹ̀yin ni mo rí bẹ́ẹ̀ ẹ má bínú torí ọlọ́run mo ń promise yín pé rẹ̀ ò ní wáyé mọ́ iye ọjà lóòótọ́ àbí. Ah, ó tú dànù ni ah, ó ṣe gbé ẹnu ó tú dànù ni. ṣe wà ń bẹ̀ ni ṣe rí owó ti túbọ̀ ọ̀tẹ̀ tí wọ́n tún tẹ̀lé. at least over a year tí mo ti wá yes. Ah, ó mì pé ẹ mọ arábìnrin. òun ló máa ń ṣe oúnjẹ fún mi in fact aṣọ oúnjẹ mi ń gbà mí báyìí màá máa bèrè pé ah níbo ló ti kọ́ṣẹ́ tí a máa ti dàpara ṣẹ́bìtì mo expect kó jẹ́ pẹ́ lómi lè máa mú wa nínú ṣe ń bí mi mo tó tó wá jóun nísìnyí ah tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe fún mi ó fẹ́ pa mí. tó ń ṣẹlẹ̀ ti yé mi. nígbà náà ló yàtọ̀. all right ẹ má bínú ṣe rí a ṣe àtúnṣe àtúnṣe yẹn a máa bẹ̀rẹ̀ láti ìsìn lọ wọ́n máa ṣe oúnjẹ míì fún yín oúnjẹ tí wọ́n máa ṣe fún yín àti tí iyọ̀ já àti tó fẹ́ ṣe fún yín ẹ má sanwó kankan. kọ́ tó fi yọ mú dáná. no no no no no no no no wọ́n á ṣe mí fún yín sẹ́ ṣé bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ń wá síbí wọn ò dẹ̀ ṣe ń ṣe ń jẹ fún yín. ẹ sà ẹ má bínú ẹ má bínú bí akẹ́lẹ́ mi ṣẹlẹ̀ fún mi ìtura fẹ́ jẹ lọ́la bí wọ́n lè ṣàtúnṣe yẹn mi ò uncle uncle tí wọ́n ṣe kí bẹ́ẹ̀ ṣe náìsì sí mi máa lọ sọ́wọ́sì mọ̀ police station wọn náà fẹ́ pa mí ni. uncle uncle ẹ má jẹ́ kí a drag ẹ̀ ṣe rí gbogbo wa náà la máa ń gbogbo wa náà la máa ń lọ sí àwọn ilé tí àwọn mistakes máa ń wà ń gbà mí tó bá dẹ̀ ti wà a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé the first one tẹ́ bù lẹ taste ẹ lẹ rí pé yọ wà mẹ o wà mẹ so ẹ má bínú ṣe rí ohun tó ṣe ń tí ọjà ẹ jẹ́ kó lọ ṣe mí wá kò ṣe ń ṣèǹjẹ fún yín tí nǹkan míì bá wá ṣẹlẹ̀ ṣebí taste lẹ máa ṣe kẹ́ tó jẹ. ẹsẹ mo wà mo wà ókè pẹ̀lú mọtì. ẹ má bínú tó yọ lọ́rùn ẹ má bínú. ìgbà tó fún mi lóúnjẹ fún mi mọtì máa mú mọtì. ẹ má bínú ẹ ṣe gan. ọ̀rọ̀ ẹ sà ṣé máa kúrò jọ̀nà. ká má bínú hospital ni ọmọ ọlọ́tọ́jú ara ẹ ọlọ́mọdé orí láburú o ìyọ́sòro nú ara o. kò sí problem sí ẹ sọ kò sí wàhálà cook sir. you need to be very careful. gidi. ṣeré tèkẹ́ láti sìn lọ wípé gbogbo ohun tó bá ń sè ní kíchìn yẹn ìwọ fúnra rẹ ni kó máa mọ́nítọ̀ ẹ̀. okay sir. Uh anything tó bá fẹ́ serve customer even kí ó tó di pé bóyá room service wá gbé ní kitchen bóyá o ní cause láti jáde kitchen tilẹ̀kùn kitchen ẹ̀. mi ò fẹ́ gbọ́ gbogbo pálapàla yìí mọ́ n tó ń ṣẹlẹ̀ yé mi now. àní ò débi kí sí ni rẹ̀ òun náà lè lo bẹ̀. ok wọ́n lo make a request fún foodstuff. yes sir. láti ìjẹta. yes kí ló dé tí wọ́n rà. ẹ ṣeun wọn ò dá mi lóhùn ní sọ wọn ní kí n má disturb. i'm talking i'm talking oúnjẹ yẹn mi ò fẹ́ rà fún torí pé bí ó ṣe máa ma ṣe náà ni mo ń wúlò. kí ló fẹ́ ṣe fáwọn customers. màá ṣe sọ màá sọ yẹn. wá wá gbé lọ sọ́jà now eh? Mm. you drive out to the market ah. nísinsinsinsinsin e, even má jókòó tí ń wájú tó bá jókòó ah! wájú ó lè máa ní òun mọ́ lójú mi ò fẹ́ ohun tó máa fàjà jókòó sẹ́yìn sọ̀rọ̀ mi yẹ. Ah, torí èmi ni. ẹ gbé lọ èmi ni kí ló ń jẹ́ èmi ni gbé lọ sí ọjà yẹn kó lọ ra gbogbo everything ẹ mú request yẹn wá kí n sign ẹ káàkà tán ti release owó fún kẹ lọ ra gbogbo tẹ náírà. kí n gbé lọ́jà. ẹ jẹ́ àlọ́. wọ́n gbé mi ẹ gbé mi gbé mi gbé mi ẹ jẹ́ àlọ́ kí n tètè get out lórí kìnnì lórí kìnnì. <sighs> okay. Ah, ah díẹ̀ díẹ̀ ah, ah díẹ̀ díẹ̀ chief of staff kọ́ ni mo wò yìí ẹ ah kí ló ṣẹlẹ̀ ìgbà wọlé di driver. driver kí ni. ah kó ṣe kúkú mọ̀ ń wò tọ́jú kọ́bí ó náà yìí ni. ẹ kí wàá ní tiẹ̀. ẹ níbo lẹ ń lọ. à ń lọ ọjà. ọjà alẹ́ fẹ́ lọ má jà lọ. ìyá mo rò bórí ẹ bàjẹ́. Ah, chief of staff ẹ wáyé mọ́ yà gan o. ṣẹṣẹ ṣẹṣẹ ṣẹṣẹ lọ́ntì ẹ̀yin sẹ́yìn ṣiṣẹ́ oníṣẹ́ ni sẹ́yìn mọ̀ pé ṣe oníṣẹ́ lẹ́yìn ṣe yìí. Ah, wá wá kí ló dé má tọrọ ọsẹ fẹmi ẹ jẹ́ wọn mọ iṣẹ́ lò ebi àti ṣoògùn àwúre aláàrù tó ṣoògùn àwúre wọ́n fi ẹrù pa lórí àrùkù ni. ìyá ni ń jí ọ eh. ọ̀gá ló rẹ̀ mí níṣẹ́. ọ̀gá ló rẹ̀ mí níṣẹ́ kẹ́ ẹ di driver ẹ wo mi ẹ padà síbi iṣẹ́ yín iṣẹ́ gbọ́. ọmọ ọmọdé ọmọdé ọlọ́nkọ́ mi lẹ́nu sẹ́yìn àbórí ẹ̀ burú ni. ẹ ṣe jáde àbẹ́ ẹ̀ jáde ah, máa wá ẹsẹ̀ pariwo bí gbàtú ẹ pé dáńfó lẹ̀ wà. ṣé ìwọ ẹ̀yà ẹ̀ kọjá àbáwí o ah, ẹ̀yin tí wọ́n sá tẹ́tí di dráìvà ẹ dákun ẹ lọ jàre pẹ̀lẹ́ jàre kúkú mọ ọbọ mọ ọbọ yẹn jókòó bíi mínísítà kí ló dé tẹ̀ ń rìn tẹ̀ ń tẹ̀ bírèkì báyìí torí ọlọ́run ah, ẹ̀ dé wá bá mi ń bí nígbà tó jẹ́ pé katapila lẹ́ fi kọ́ mọ́tò wà kiri ìbò báyìí. àwọn sì máa yíwọ́ ju báyìí lọ. ìṣe tí mo sọ kò ní gbé gbogbo. ẹ ẹlẹ́dàá rẹ̀ ló bá wà. ọyọ ló jókòó mi ó nà. iṣẹ́ ẹ̀sùn owó àwúre iṣẹ́ ni. olóòmọ̀ àgbà ni o. ẹ wo dín lọ́nu ọgbà báyìí ní ìṣẹ̀ṣẹ̀ nǹkan mi ọ̀fẹ́ mọ́ ṣẹlẹ̀ báyìí ibi ìdọ́kùn promotion wọn ni ẹ ń fáwọn èèyàn báyìí. ẹni ó bá mú kádàrà kára wájú dèrò ẹ̀yìn wáyé yóò ṣe ebo ó dẹ̀ kúrò láti ṣe ẹ̀ṣọ́ ó di driver. èmi ò rí rẹ̀ kán sì fi driver lẹ̀. kí ni wọ́n rí sí irú ọ̀rọ̀ ẹ̀ ń tọ́ṣẹlẹ̀ kọ́kà wọn máa gbé ní kí sí ẹ̀sùn kọ́ mọ̀ pé ẹ̀ sí kì í lọ sí ọjà. èmi tọ́gà ti pàṣẹ pé òun ni kọ́ mọ̀ wà yẹn lọ ẹ dákun ẹ dúró irú ayé wo lọ̀gá ń fún kúùkù jẹ báyìí gangan à ń wo bẹ́ẹ̀ ni o oyè tọkara wo pọ́pọ́sibù kankan rẹ̀ dẹ o. lọ́nà wo ni. èyí kọ́kọ́ jẹ́rìí rẹ̀ ni wọ́n á gbé kúrò lẹ́nu géètì tí wọ́n fẹ́ sí àwọn tí wọ́n fọ pílò tí wọ́n fọ aṣọ pílò aṣọ bẹ́ẹ̀ síìtì àbí tí wọ́n bá staff fọṣọ sẹ́nu tẹ náà nù sí. sọ gbádùn kábọ̀ torí gbogbo ẹ̀ náà sì ń bọ̀ àrí bẹ́ẹ̀. ẹ sọ sọ wà ń bí sọ gbádùn níwọ̀n kan tó sẹnu bí kíní ẹ kíní ayanran tán fi ń dín ẹyin èmi nìkan gbé mi kúrò láti ibà mo ń ṣe lọ́dìrì. èyí ṣé wà lọ́rọ̀ tó dá lẹ́nu lóní kan promo tèmi látẹnu géètì kí n máa wọ afọjú dàkúndúró náà mo ń bọ̀ jáde. sọ àwọn ọmọ gbàmí ni ṣé ẹ ń gbọ́ mọ́ ẹ kí ló kó lábọ́jú fún mi ọkọ̀ gbọ́jàre ọ̀pá ló kó òkú wọ́n mọ̀ wọlé bára náà pé ọ̀sán wò ah. lọ́kànú sì tí wọ́n kọ́lé ọlọ́run ló ṣe ọ́ lógo ẹgbàṣẹ́ kí ọ̀rọ̀ tí o bá ti kàn ẹ̀ mọ́mọ́ fi lọ. sọmọ bí ọmọ lọ sọ sẹgbàgbà ilé sọmọdé o tani. iṣẹ́ ọlọ́pàá yàgbọ́ mi ìwé sọmọdé o àmì ah. married man o. Ah. èyí tí mo máa ń sọ tí mo nínú. jọ torí ọlọ àti lu ọmọ ẹsẹ lẹsẹ ọyàn làbẹ. bí <laughs> olóhùn married man eh, tó máa lù ah, mo ní kò yé máa rán mi sílé. kí ló fẹ́ ṣe. ìlú ọ̀nì. Eh, ìwọ bàbá lọ yọ̀dà. ìlú ọ̀nì. ní wàdà. àbúrò rẹ̀ ṣẹlẹ̀ èmi dáhùn hòtẹ́ẹ̀lì àlọ́yọ̀ hòtẹ́ẹ̀lì náà lébi náà gbẹ̀mí náà gbẹ̀mí wá sí báńsà fáwọn wọn ò sì ní ju mùsùlùmí. mo dáràn ní wọ́tá tẹ́gùn gbé kiri kálọ̀ ọ̀rọ̀ ra mẹ́gábáìtì ni mo mọ̀ pé ọ ti open Instagram láàárọ̀ yìí níwọ̀n kan bẹnu pẹlẹbẹ. èmi ìrọwọ́ mẹ́gábáìtì. ọ lè ṣe báńsà o. kò ní dá fẹ́nibọ̀dì tó bá fi ṣe tripod eléyìí ọ̀dà tó. tripod ọ̀dà. tripod eléyìí ọ̀dà tó. ẹ mọ bí ni mo ti rìn dé láyé mi. bọ́ọ̀sì wà yìí lè sí ọ lè polówó bọ́ksà fáwọn èèyàn tó ní tọ́ bá bá sọ lẹ̀ kámẹ́rámà gan sa lọ pé a ah, èèyàn rí àbí pépà. ẹsẹ arọ ni mí. ayọ èyí sa rọ kí ló fẹ́ ṣe tàbí ẹni tó fẹ́ fi yan fàṣẹ. àbítí ló lè jà ìjà àwọn ọmọ ìjà ó gbé parọ́ ó gbé dá. kò sí kankan láwọn kìíní yo kò sí kankan. èrò ya ó yá ẹ̀jẹ̀ ká lọ. bàbá ẹ ká ìwọ́n ẹgbẹ́ yìí fẹ́ sáré ní ìlú. okun fún ẹ̀kọ́ o pẹ̀lú àwàdà tuntun ní kárẹ́rì kò ṣòro súnmọ́ wájú ẹ̀ súnmọ́ wájú dáadáa. ìgbà bẹ́ẹ̀ òun náà fi ilé mi pẹ́. kàwé ni bárì yàn kàwé ni fọ̀rọ̀ lọ ká má bà á tẹ̀ o inú mi mọ̀ mọ̀ mi ò mà mọ́nú ẹnikẹ́ni. nàìjíríà nàìjíríà ẹni ọgbọ́n mẹ́ni ọgbọ́n ẹni ọgọ́ mẹ́ni ọgọ́ bá a bá sọ fẹ́ ni ó gbà yóò dìjà. ìjà paraku ni. wèrè ò mọ̀ pé tí ń ṣèwọ̀n ò dáa. bí wèrè bá mọ̀ pé tí ń ṣèwọ̀n ò dáa kò ní mọ wọjà ń wò. ó ṣe wọ o. káwé ni bá fọ̀rọ̀ lọ. lórí inú mi mú. ẹ ṣe ẹ̀sùn náà ni bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ fọ̀rọ̀ kan tó yín létí ní ẹ dákun ṣe mo ti fẹ́ di dẹ́rẹ́bà o bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí òkú ni mo tún gbé wá sọ́jà o kódà ọ̀nà kọ̀nà ọ̀nà kọ̀nà ló dòkó sí ẹ ṣàánú nítorí ọlọ́run mi ò mọ kí ní ṣẹlẹ̀ òye mi o ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ọlọ́run ní bá sẹ́yìn jẹ́ ẹ dákun torí ọlọ́run màmá pé ọmọ ọlọ́mọ káàkiri ìgboro ẹ ẹ ẹ ok. okay program ẹ sá sànú nítorí ọlọ́run yẹ́sù mà yẹ́sù mà. ṣé bàbá ṣèròyè àkàbà ó máa fara tilẹ̀ ó fara tilẹ̀ bàbá ṣọmọ àkàbà ó àkàbà ó máa fara tilẹ̀ ó fara ẹ̀gún bẹ̀ lára àkàbà ó fara tilẹ̀ ó fara rọra ṣọ́ra fèmí èèyàn rọra ṣe àkàbà ó fara tilẹ̀ é fara tilẹ̀. kún fún ẹ̀kọ́ pẹ̀lú àwàdà tuntun ní kálẹ́rì kò ṣòro. ó yá ẹ bá mi pè é o wá káàárọ̀ mọ́. káàárọ̀. fine ma. ìyá ọ̀gá mi. ọ̀gá o. ọ̀gá wa. ọ̀gá pátápátá. yes ma. kí ló lọ ṣe ń yàrá ọ̀gá láàárọ̀ kùtù kó lọ sáàbù wọn ní tìlú. kò hmm. lọ sáàbù ga ní tì láàárọ̀ kùtù. ẹ torí pé tó bá dé láàárọ̀ wọ́n máa ń láìkí láti mọ̀ tí ìwọ̀n àbí táì ti tó láti lọ oh that means pé o mọ̀ gá dáadáa nìyẹn náà. no rárá máa àwọn When I'm talking, you keep quiet. Omo mọ ọ̀gá niye. Debi Débi omo ó mọ̀ wípé ọ̀gá máa ń láìka àti mu tíì láàárọ̀ kùtù. Àbí? Rárá mà kò ṣe bẹ́ẹ̀, àwọn every morning To ba ti dín kan bíi nine thirty pé ma n máa gbé tíì wá fún àwọn wọn mo fi mọ̀ pé wọ́n máa ń láìka àti mu tíì láàárọ̀ ọ̀dẹ̀ mà. Okay, so ìwọ nìkan ni staff tó wà ní hòtẹ́ẹ̀lì tí wọ́n fi instruct ẹ̀ pé every morning kò máa wá gbé tíì fáwọn pé ìwọ nìkan ni kò máa wá gbé tíì fáwọn láàárọ̀ kùtù àbí. irú ọdún pè mí náà nìkan ni wà kitchen. oh really. ìwọ nìkan ló wà ní kitchen àbí. why tó ṣe jẹ́ pé ìwọ nìkan ni ọ̀gá employ sí kitchen. ṣé ìwọ nìkan lè dá aṣẹ ni. ṣé o lè serve gbogbo hòtẹ́ẹ̀lì round ni yes ma mo ti ń ṣe láti bíi seven years. oh really? yes. o ti ń ṣe mọ̀ láti seven years. so that means pé o mọ̀ ṣe dáadáa nìyẹn àbí. no as in mo ti ń ṣiṣẹ́ ní kitchen láti seven years ni mo try láti sọ. Okay, o ti ń ṣiṣẹ́ ní kitchen láti seven years àbò ti ń serve ọ̀gá láti seven no, years. no no mo ti ń ṣiṣẹ́ ní kitchen láti seven years that's what, i'm trying to say ma. No, no, no, no. no no problem so ìwọ ló ṣáà sáàbù ọ̀gá láàárọ̀ ẹ̀ àbí. yes ma. kò sí wàhálà. thank you. Adédiwúrà. ṣùgbọ́n pé dàbí pé mo mọ̀ pé ò ń bọ̀ ni mo ṣe ní kí wọ́n serve two saucers uh, with teacups. kí ló dé tó wálé wá sùn lálẹ́ àná. Jibike. Um, anyway, kò sí much. Ṣorí mo lọ sáwọn meetings kan lánàá. Two meetings actually. Ìgbà tí mo wá ń bọ̀ nílé, it was so late. I tried your number bóyá network nítorí òjò tó rọ̀ now mo wá rí i pé bí mo ṣe ń bọ̀ the traffic was so hectic by there because of the trust mo wò pé ok jẹ́ kí n máa bọ̀ lótẹ́l um, you know pé tó bá dàrọ̀ yìí you know. Eh, excuse me jọ kí nìkan tó ń sọ lẹ́nu tí ó dùn lẹ́nu náà okay o kò fi pé torí traffic o kò má wálé o pé o ṣẹ́ ní tè mi ì gbọ́ nǹkan kan látọ̀dọ̀ ẹ̀ o dẹ̀ wá sùn sí bíbá ẹ̀ o dẹ̀ bọ́dà láti pè mí. you're sorry just like that no tell me just like that oh adediwura ìwọ náà ti join bad gang ìwọ náà ti ń ṣèṣekúṣe àbí o ti ń ṣe bí àwọn ọ̀rẹ́ àbí o ti ń ṣe ṣekúṣe o ti ń rìnrìn kúrì o ò fẹ́ kí n trust ẹ mọ́ àbí. <sighs> Ah, now I know I see mo ti mọ reason tó o ṣe wálé wá sùn reason tó o ṣe wálé wá sùn lálẹ́ àná ó ṣe jáde nínú rúùmù yẹn. what. wọ́n wá. ta ló jáde nínú rúùmù yẹn. lady tó jáde nínú rúùmù yẹn sí. kí ni nǹkan tó wá ṣe nínú rúùmù ẹ̀ nǹkan tó gbé wá nìyí my coffee. Oh! ìwọ náà sáà mi ní coffee délé láàárọ̀ nǹkan tó gbé wá nìyí. nǹkan tó gbé wá nìyẹn. exactly. nǹkan tó tó yẹn wá gbé coffee fún ẹ láàárọ̀ kùtù. my dear. as a man báwo ló ṣe máa react no in the first instance why would you employ something as big as that as your cook. JPK. Eh? She's not just serving us pepper soup, coffee, uh, and what have not. So you are not just seeing her. Uh-huh. So that means she has been serving you for so long. Abi? Okay, so in nǹkan tó Kuku sára no she employer abi? No, tell me, is this not big enough for you? Hey, you kí ló máa ń ṣèyàn ọkùnrin tẹ̀ ní ìtẹ̀lọ́rùn báyìí tó lọ? Ṣé torí gbogbo Koto tó dì sáyà kúkú kàkàyẹ̀ òun ló ẹ̀ so torí ẹ̀ ló ṣe wálé wọ́n sì ti yàgò ẹ̀ àná because mo rí i pé ó ṣẹ̀ jáde nínú room mi you cannot tell me pé ok coffee yìí nìkan lọ́mọ yẹn wá sáàbù ẹ̀ lẹ́rìn you cannot tell me that What is? can you swear to that. oh I can. Oh! I swear down. Wẹ́ pẹ̀lú ọwọ́ lásán. Tó kànà sókè bí eh, bí ìgbà tí bí bí bí bí bí àwọn eh, ẹ̀rọ ọlọ́mọ tó máa ń tà lọ́nà Ìbàdàn yẹn kò sí wàhálà do you know what do you know what Adédiwúrà yes, I will not allow you láti sọ mi di nuisance ẹ̀dẹ̀ báyìí ṣó ti yẹ gbogbo àwọn ọmọ tó máa ń respect mi yẹn mi ò ní àláwẹ̀ láti jẹ́ kó disregard me, okay? mi ò ní gbà kó sọ mi di nuisance sínú bíbáyìí tí ó lọ́wọ́ ilé làpò tí ń jókòó rẹ̀ dì tó bá délé we will discuss this better. GBK, GBK. Eh, ẹni yóò ṣe ń sáàmì mi àti GBK? ní pẹpẹ soup ní kọfí. ó yá ẹ bá mi pè é o àkàrà. lájà. olúwa mi. ẹdúná sẹ́ẹ̀mọ̀ wò mìíràn ni. ó kẹ́nu. bí eré bí eré àlàbọ̀rún máa ń dẹ̀wù. bí bóònù. bójú sí ọjà ń béèrè fúlẹ́sì lọ́mi sẹ́yìn èké sojú yìí ni mo ti fẹ́ di dírẹ́fà kan o mo ti fẹ́ di dírẹ́fà kan o ó ti àtọ́ ọmọ yìí ọmọ yìí ń gbé káàkiri ó láàrín fi tó pé ah! ó ní àrífín tó ṣe pé ẹ ẹ yà mí ẹ yà mí ah, ṣé àwọn ọlọ́run wa mọ́tò dà bẹ́ mi á. Ah! ayé máa sọ̀rọ̀ sóhun o kébi máa ṣe kébi irú àrífín mi àdé wò lẹ́yìn sànú mi ẹ má jẹun wà báyìí. ẹlẹ́dàá yín ló bá yín wá. má mà sọ̀rọ̀ báwọn a ah, ẹni máa ń dùn yẹn yẹn máa ń pè. ẹni eléyìí ò pé. èmi ò ṣé mo ti sọ̀rọ̀ ẹ dà. ẹ wò ó èmi ni mà pé ẹjọ́ tí ọ̀gá pàṣẹ o tẹ́ ẹ gbé ọmọ lọ pé nǹkan mi ò padà ṣẹlẹ̀ lẹ́yìn ṣé mo pè bẹ́yàn bá lo ẹ̀wọ̀n December twenty four ọlọ́lé ọdún ni ẹ̀yin ò sì ní jóná mọ́lé láyé yìí kọ́ mọ́ ṣàkóso lọ. ẹ̀rẹ́ tó jóná mọ́lé rí tí ò ṣàkóso lọ ibi ọba ká mọ́ ni ẹ̀ rí. kí ni kókó nǹkan tó fẹ́ sọ gangan kí ni kókó. ẹ tó jóná mọ́lé ibi tó ká mọ́ ni ibi títí ń ka yín mọ́ èlò mú yín mọ́ yìí kó tó wá di wípé ẹ wá wọ́n wàhálà ẹ̀ rí ẹ̀ ń fi sàtìrìn náà gbádá bí wọn bá ti fi sàtìrìn padà wà lẹ́ẹ̀mí ọ̀pá o. ẹ ẹ ní ọmọ ìdẹ́bi wípé àwọn ọmọ yóò bí yín pé irú iṣẹ́ wo lè wọ̀ yìí. bá a ṣe ń ba lọ yìí. ṣé àgbàlagbà lọ sọ́n súre fún wọn ni àbọ̀ ṣàdúrà. ọkùnrin kan ní tèmi ń wò tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n dàbí pé ọ̀gá àtọmọ yìí wọ́n. ọ̀rọ̀ rẹ̀ ṣẹ́fẹ́ ìgbà tó kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ò fẹ́ sọ mi ò mi ò fẹ́ sọ mi ò fẹ́ sọ mi ò fẹ́ mi ò fẹ́ sojú abẹ́ni kojú kí ló o gangan ah, ẹ o tí wọ́n o wo bàbá o jọ ẹ o sùúrù tí o bá rìtáyà o pé akẹ́ o ara yín o tẹ́ ń gbọ́ bí gbà tẹ́ ń jí ni mọ́tò fẹ́ jábọ̀ yìí ẹ mi ò mi ò mi ò o ẹ mi ò mi ò mi ò mi ò mi ò fẹ́ ẹ lè fi sẹ́lẹ̀ ẹ rìtáyà kẹ ní tẹ́ bá sọ ni ẹ fi sẹ́yìn lẹ̀ títẹ́ yorùbá pé yín ẹ̀yin náà first ah, body kọ́lẹ̀ ló yìí mọ̀ náà wọ́n ti panu pizza ara yín wọ́n ti tún yín kọ́ ẹ ti lò tó third body ń bí wa ibi tẹ́ gòrí odó sílẹ̀ wa yìí ọjà wèrè ni. kí ni gbogbo mi mi mi mi mi. ọjà wèrè irú àdìsọ. àgbàlagbà lẹni náà sọ̀rọ̀. a ah, eh, ewu n tẹ́lẹ̀ mi náà. Eh, irú kankan ìwẹ̀ lè mí pé. bóòtù mẹ́rin ní mú ẹ́ńdì bẹ́ẹ̀ méjì ti kán. sínú tọ̀dọ̀ wọn. Eh, ẹ wo ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa tẹ́yìn ò bá mọ̀ èmi ẹ ṣe ẹ láìsẹ súnmọ́ dókítà látẹ̀kan ẹ nǹkan tẹ̀mí fẹ́ sọ ni pé ọmọ èmi ò fẹ́ sọ fún yín tẹ́mọ̀ pé mi wà lẹ́nu géètì bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ gbogbo ẹ̀ làwa mọ̀ ọmọ wa tọ̀gá wọn lára wọn jẹ ni. èmi ò fẹ́ sọ fún gbogbo. mo fẹ́ sọ bẹ́ẹ̀ mo fẹ́ sọ bẹ́ẹ̀. mo sọ pé lẹ́dàá yìí ló bá yín wa ẹ ní rọ. èmi là ń fẹ́ sí báyìí. tẹ́fẹ́ sí ẹ bì lọ́wọ́ fà nígbà tó ń wẹ̀ sẹ́lẹ̀ ṣé mi ń di fa ni ẹ rí kìnìkẹ́ sí kìnìkẹ́ wá sí sí báyìí mo ti ní ẹ̀fín sẹ́lẹ̀ ẹ̀lẹ́fín sẹ́lẹ̀ ẹ sàmù kan mi ì bá yín ági o. ẹ mọ tí yóò sọ̀rọ̀ ìbò tí èmi rí pé ilé ṣe ìwé kẹ gbà tí. alẹ́ yìí náà mọ̀ sí ẹ̀yìn mọ́ súnmọ́ dọ̀kọ̀ kan ti rìdíìsì lẹ́yìn rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ah máa rẹ gbàsán jáde. kò sígbà tán ní fọ̀mátì yín dànù nǹkan tí èmi fẹ́ sọ ni pé èmi ní solution èmi ò kàn fẹ́ sọ fún yín ni. ìyé sì mi láǹfààní. tí o bá di tí àbí tí o ti gbogbo aláǹfààní torí ẹ ní ẹ mọ̀ ká tó ṣẹlẹ̀ èmi ò ní sọ̀rọ̀ kí ká ní pé kò rí bẹ́ẹ̀ mọ́. ẹ níbo ní sọ́bẹ̀ ní sọ́bẹ̀ àwọn àtàní sẹ́ni wẹ́rẹ́ lóbìnrin sẹ́ni wẹ́rẹ́ lóbìnrin obìnrin adití yìí ẹyẹ máa fi gbogbo ara fún yàn. ẹyẹ máa tó bẹ́ẹ̀ máa fọ gbogbo ara fún yàn. ẹyẹ ti lẹ́sìn. ẹyẹ ti ẹ ti sọ pé bọ́ọ̀ dàbí àpò ẹ̀wọ̀. bẹ́ẹ̀ wá ní. àìwọ́n tó yẹ ṣe ṣe dàmú solution tó dábàá. sọ́ni tí ni àbára nẹ́bí gba létí jọ́mọ̀ mọ́ títí. ọ oh, ẹ eh, ok eh, ok eh, ok ẹ ẹ. ta ló wà mẹ́ ta ni ah, ṣé wèrè nìyẹn ni wọ́n pọ̀ dé jẹ́ láì sí ilé bàbá yín ah, ṣé ìjẹ́pẹ́ wálé ọdún ẹ̀sìn náà ta ló wà bẹ́ẹ̀. kí lorúkọ yín. open the gate lorúkọ yabiru bẹ́ẹ̀ lómi ṣe máa tẹnu èwo ni open the gate wèrè wọ́n lọ. lẹ́sà sẹ́rí inú mi dùn èmi ò mọ̀ pé ìlẹ̀ ń tẹ̀lé kù ẹ̀yin náà ti gbọ́rọ̀ yìí àwọn pépà ti pè lóríṣiríṣi tá a ah, inú mi dùn bó ti rìn sásìkò àwọn ọlọ́pàá ní gbogbo ohun tó ṣẹlẹ̀ wọ́n ti gbọ́. nǹkan tó ṣẹlẹ̀ ní pé sẹ́rí ọ̀gá wa wọ́n sóògùn owó wọ́n tún gbé kókó ọjọ́ kan ni wọ́n ra wọ́n sí Instagram fún gbogbo wa àmọ́ tí yóò ní ẹ wò ọkùnrin tó dúró yìí ó mọ tí yóò débi pé kò ró jẹjẹ ó bá sọlẹ̀ tó lòun ò ṣiṣẹ́ mọ́. ṣé ọlọ́pàá làwọn. ṣé ẹ̀rẹ́ kun ṣe bẹ́ẹ̀ ni anbaraka àbí kìlọ̀ yìí rọ. shut up your mouth. ẹ máa gbọ́ ẹ fẹ́ ṣàṣírí fún yín ni ṣé ẹ rí gbogbo tí ń bẹ mí kókè lókun bẹ́ẹ̀ o ẹ rí bastard money. kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sẹ́ kí ni problem. àwọn àṣírí ọlọ́run ló fẹ́ tú. àṣírí ọlọ́run wo ló fẹ́ tú. àṣírí ọlọ́run fẹ́ tú. àwọn ló fẹ́ dè mọ́ àṣírí máa tú nìsín. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ta ló lọ pọlọ́pàá gangan. èmi ló pọlọ́pàá èmi lèmi pọlọ́pàá àti ah, wà náà yóò dà fún bàbá yìí o yóò dà fún yẹn ní sírí o bàbá gbogbo bí kò kí lọ. ẹ lò ẹ farabalẹ̀. ẹ dunu bàbá tẹ ìjẹ́ ìmọ̀ bí bàbá yìí ṣe jẹ́. ẹ gbọ́ bó lẹ ti jẹ́ jàre. ẹ mo jẹ́ jẹ́ngbé tí èlé ni ẹlẹ́nu àṣà. ẹ ah! gbẹ̀ngàn adébóyè. o ti kù ti pẹ́. ẹ ò nílẹ̀ inú òkú. Ah! kí ló dé tí fún mi. ẹ̀yin ẹ máa wòran ẹ gbọ́ wúniwúni ọ̀rọ̀. ọ̀nkú ṣe wà òkè. ó rédi wúrà mọ́ wa ọmọ bí èèyàn bá ti ta nǹkan ara yìí máa tọ̀ ṣeréṣeré ni bí àkèré. ó ti yé yín. ó ti ta nǹkan ara mọ já jù mọ já. ọ̀nkú eh, eh? èsì ọ̀rọ̀ tí ah, mo ti ń sọ látẹ̀kùn tí wọ́n bá yẹn sọ ẹ tí ì dáhùn sí o. ẹ mo fẹ́ dáhùn ìgbà tó yẹ ń gbẹ́nu lé lọ lọ tún lọ sẹ́yọ ẹlẹ́ẹ̀kejì. <laughs> mo gbọ́ yìí. ẹ̀yin ọ̀rọ̀ ẹ dà àmọ́ tí n bá gbọ́ ọ̀rọ̀ ẹ lágbọ́yé dáadáa ẹ̀yin ọ fẹ́ kí n máa wà ní iná àyíká òtẹ́ẹ̀lì ẹ̀yìn àyín kí n máa ṣe feasibility survey feasibility study kí n máa ṣe ń bẹ̀ kí n máa monitorize gbogbo àwọn nǹkan ẹ̀yìn níbi tèmi ti wá ń gbàwó rẹ̀ ṣé àwọn èèyàn tí wọ́n bá ń rí mi nínú òtẹ́ẹ̀ yìí ń gbogbo ìgbà wọn ò ní máa rí mi bíi aláìníṣẹ́ lọ́wọ́ wọn ò ní máa rí mi bíi oníranù ẹlẹ́ẹ̀kejì ṣé àwọn èèyàn tí wọ́n bá ń bá mi yàn yín wọn ò ní wò ó pé sinelolu ẹ wá ń ṣe nínú òtẹ́ẹ̀lì yàn yín ẹ ò rò ó bẹ̀. ṣe hmm? rí àwọn ọ̀rọ̀ tẹ tó dáa gan ni ọ̀rọ̀ onílàákàyè dẹ̀ ni ọ̀rọ̀ tó ń tẹnu àgbàlagbà jáde ni. kárí láyé. ọ̀nkú hmm? ọ̀rọ̀ yín ti pín sí àìmọye ọ̀nà. lákọ̀ọ́kọ́ mi ò lè ní àbúrò bàbá hmm. ṣe rí tí àgbàlagbà bá wà tí ò bá ṣe nǹkan kan tó kàn ń jókòó látàárọ̀ dalẹ́ hmm. arúgbó náà kì í pé dé. òótọ́ ni òótọ́ ni òótọ́ ni ìyẹn àkọ́kọ́ òótọ́ ni. ẹlẹ́ẹ̀kejì ni wípé tẹ́ ẹ bá wà níbí yìí gẹ́gẹ́ bí bàbá mi lẹ́ni tí mò ń wò gẹ́gẹ́ bí ah, ah, ẹ̀dùn mi ò wò yìí mm, ẹ̀yin gangan ni bàbá mi ẹni tán bílé bàbá yìí bàbá èèyàn náà bàbá èèyàn tí èmi wá jáde lọ ẹ mọ̀ pé yàrá yìí ni mò ń lò lọ́tẹ̀lì <laughs> now ẹ ti ń bá wá jáde lọ bóyá mo lọ mo dé èmi kàn wọ bíi mo sùn kankan ọkàn mi á balẹ̀ pé bàbá mi wà láyìíká tó ń ṣàmójútó. Mm. mm ẹlẹ́ẹ̀kẹta ó ní pé tẹ́ ẹ bá ti wá wà ń bí tẹ́ ẹ ń ṣàmójútó kọ́sítọ́mà àmọ́ yìí àwọn òṣìṣẹ́ àmọ́ yìí hmm. everybody àmọ́ yìí pé ah bàbá yìí bó ṣe dàgbà tó yìí bàbá oníǹkan ni o bàbá oníǹkan ni ẹni tó dẹ̀ ń kọjú mọ̀ṣẹ́ ni hmm, hmm, ìyẹn ni mo ṣe wò ó pé kẹjọ kẹ bá mi ṣàmójútó. ọ̀rọ̀ ẹ wá yé mi gbáà báyìí torí alákọ̀ọ́kọ́ tó sọ. So tó fi parọ́ ń bẹ̀. Òun ni wípé bí èèyàn bá wà tí ò bá níṣẹ́ tí ò lábọ̀, bí bá ń jókòó kalẹ̀ nínú ilé, arúgbó òde lójijì. Bẹ́ẹ̀ Adépa àti àbẹ̀wọ̀n ìyá bàbá sọ bẹ́ẹ̀ ń gbà náà lọ. Ṣọ wá rí tó bá wò, ǹjẹ́ ọmọ ẹ̀yìn Samson, ọmọ Hùséènì tí wọ́n bí lé àbúrò ẹ, bọ́ bá rí nísìn ó ti tẹ̀kù jẹ́kùjẹ́ ó dọ̀bálẹ̀ kí báyìí ni gbé bá ah, ti ti keke yẹ wìrì ah. arúgbó ti kéke yẹ ara ń sọ gangan òun ah. ló ni ni wípé bí mo bá wà tí wọ́n gba bí iṣẹ́ mi lọ tó lọ mójútó bí ìgbà tó jẹ́ wípé ẹ̀jẹ̀ rẹ gángan ló fi ṣalámójútó kò sí yingin kan tí ò yingin lára ṣe ó ti yé mi gbà ọkàn wa jẹ́ wípé nǹkan wà ń bẹ ní pé ah! ó yé mi. kí ló yọ ọ́nbẹ̀ kí ló yọ ọ́nbẹ̀ ọ̀dà sọ já mi já mi wò. Hmm? lóṣooṣù hmm. owó yín máa ga báyìí. dọ́gà kí wọ́n ṣe lè rí sọ kí lè rí sọ. <laughs> ọ̀gá mọ́kànlá. Ah. ẹyẹ ah. ti lọ bẹ ẹ ti gbà bẹ mo gbà mo gbà. kí ni kan fún yín ní jíjẹ ní mímu. Ah, ní báyìí báyìí náà hmm. kan fún mi ní salad indomie ó fi spaghetti kan fi coleslaw sí wọn wá bá mi wá ẹyin ìrẹsì lẹ́gbẹ̀ẹ́ kan wọn ò bò lera wọn wọn fi red wine gbá lẹ́gbẹ̀ẹ́ kó sọ ìmọ̀ dúdú. gbogbo tẹ́ ń sọ ṣe jẹ́ papọ̀ Eh. ṣé tẹ bá wà níbẹ̀ tí màá máa jẹ́ nìyẹn. ó ti o ah. ó ti èmi náà fẹ́ ṣe ilé ìborí àwọn ah, fún mi lẹ́bàá. <laughs> bagaki. Hmm. now ìgbà tí mo wá pinnu pé mo fẹ́ gbé kan lára yín lọ́wọ́ sókè bàbá ojú tó kan lónìí ni mo lọ fún ah, un. lágbára o. ọlọ́run jẹ́ ọ̀dà. Eh, ẹ jókòó. Eh, hmm ṣe rí nǹkan tí mo ṣe pè yín kì í ṣe nǹkan tó le àmọ́ mi ò ní parọ́ tán yìí ò lè lọ́kàn mi. Hmm. ẹ̀yin ọ̀rẹ́ tóbi káfọ̀ bẹ́ẹ̀ bú ẹnu náà láìsọ ìdí láì là ń bẹ̀. Hmm. ẹ ṣe sá ṣe rí mo ti wà disturbed over time wípé I have this hotel I have so many other businesses kí wàá láǹfààní owó téèyàn ní téèyàn ò bá touch others. Hmm. àwọn òwe mímọ́ dẹ̀ fi yé wa wípé kì í ṣe owó téèyàn ní bóyá ní bank account àbí nílé àbí dúkìá téèyàn ní káàkiri ló sọyàn di olówó hmm. bí ò ṣe iye àwọn souls tàbí àwọn téèyàn bless pẹ̀lú owó yẹn. Hmm. ó wá mú mi. Mm. Mm láti ẹ̀ ti bẹ̀rẹ̀ nísìnyí láti bẹ̀rẹ̀ sí fa àwọn èèyàn sókè. lọ́wọ́ sókè. Hmm, ní kọ̀ọ̀kan. lọ́wọ́ sókè. kí n máa fà wọ́n lọ́wọ́ ah! sókè ní kọ̀ọ̀kan. dèdè wúrà. ó wá wù mí pé kó jẹ́ lára àwọn staff mi ni màá ti bẹ̀rẹ̀. Hmm. ìyẹn ló wá kọ mí lóminú wípé ah, irú situation yìí ta ni ó tọ́ sí eh, nínú gbogbo wọn ta ló lè jẹ́ gan-an. Ah, dédé wúrà wò O máa ga ni ò ní lọlẹ o owó ọwọ́ ẹ ò ní tán àpò sásámùrà ẹ gbẹ àpò rẹ ò ní gbẹ àbùdí báyìí ń tolókun àbùdí ń o wo owó rẹ ó máa lékún ni wo ọwọ́ rẹ ò ní kẹsàlẹ̀ àpò bí ti wù ọmọ sórí tó bá jẹ́ pé bí gbogbo olówó tó wà nù nàìjíríà wà yìí bí wọ́n ti ń ronú kéèyàn fà yẹn lọ́wọ́ sókè ńlọrọ náà ni. Ah! kò ní sí tálíkà páàbí ti wọ̀ mọ́ gbogbo wa láwa balanced diet ok pátápátá bẹ́ẹ̀ ni àwa average lay and diet àwa pa tímọ̀tímọ̀ sọ fún ọ gẹ́gẹ́ ni ọlọ́run fún alára ẹ̀ ọ́ sọ nínú àlùkùránì tá à ń tẹ̀lé wípé gbogbo ẹ̀dá yòówù láyé yìí tó bá lówó tí bá ń fowó ẹ̀rin ọmọlàkejì rẹ̀ lọ́wọ́ ìgbà ń tọ̀hún bá wá kú tán gbogbo tí wọ́n bá ń sọ lẹ́yìn ẹ̀ báyìí ní dáadáa làwọn màláìka wọn máa fi ṣe ọwọ́ ẹ̀ fún wàdíláyè tàlàyé ni mo sọ bẹ́ẹ̀ fún àmọ́ sọ wá rí ti ẹ̀yìn ta ló yẹ kó jẹ́ àbí ta ló tọ́ sí tọ́ sọ ni ah, ó gbèrò ah, ó gbèrò ó gbèrò tọ́pọ̀ torí ọ̀nà tó fi gbèrò ní béèyàn bá mú yẹn kẹ ó ṣeé ṣe káwọn tó kù kí wọ́n níkù sínú ẹni náà béèyàn bá wá ní ẹni báyìí ni o tí ó jẹ́ pé ẹni náà ọkàn fi àwọn èèyàn bójú ni tí òun ṣe yẹn kọ́ ṣé olúwo sí ẹ̀rọ gbàgà wọ́n gbàgà ni. àmọ́ ohun tá a bá wá fi ọ́ bàjẹ́ oníbà ti ṣe bẹ́ẹ̀ ni. mi ò ṣe mistake ẹ̀wà mi. ọkàn rẹ balẹ̀ bá. ṣé wàá fẹ́ gbọ́ o ẹni mo gbé cocaine mo ṣoògùn owó bí mo ṣe sọ fún yín. ẹ farabalẹ̀. a ní kẹ́ ẹ farabalẹ̀ èmi ò ṣoògùn owó mi ò dẹ̀ gbé cocaine. ṣe é bá jẹ́ ti pé ẹ rí àwọn ọlọ́pàá eh, eh, ẹ ní sùúrù tó bá jẹ́ pé ẹ rí àwọn ọlọ́pàá lẹ́rù ṣe ń bà yín ọ̀rọ̀ yìí ti kọjá ní tẹ́ẹ̀rọ a ti rò fún alára a ti rò fárejèrò ọkùnrin tẹ́ǹkì ní ìjẹta tí ò dá yín lò ẹjọ́ yìí mo rò fún ṣé ẹ má rò pé bóyá ẹ àbí kíní tí wọ́n bá pamọ́ lẹ́ ń bí lóòótọ́ ẹ̀wọ̀n le ṣùgbọ́n àwọn ìwà tẹ́ ń wù yìí kò dáa ó yẹ kó fi yín jófin ẹ jọ̀ọ́ ó ti dójú ẹ̀ àwọn ọlọ́pàá tẹ́ rí i àwẹ́ ṣiṣẹ́ bí iṣẹ́. now o fẹ́ sọ̀rọ̀ pé mo gbé cocaine ebi ò gbé cocaine. ọ̀gá mi ẹ wojú mi dáadáa kẹ́ sọ fún mi o. pé. sáré àwọn ilé ilé jẹ́ súlẹ̀ àbí mokun sọmọtọ́gọ́rùn-ún family ní ẹ̀ sọ́n súlẹ̀ ṣùgbọ́n tójú èèyàn bá tó tójú ẹ̀ sí sálẹ̀ síbẹ̀ ṣé aláàánú ológun owó dé ẹ̀yin lẹ́rọ̀ yọ lẹ́tọ̀ yọ pọ̀ ṣùgbọ́n kokéènì kokéènì mo rí o. bó o ṣe sọ bó o ṣe sọ ó tó bó o ṣe sọ. ọlọ́run bá sọ pé òun o. dà sí wa báyìí kokéènì ìwé àpá òun náà ní kokéènì ní padà oṣù ọ̀rẹ́ padà o ilé dáadáa àṣírí tí ò bò lẹ́nìkan fi ń bò bọ́lọ́wọ́n bàbá àṣírí ẹnìkan ò lè bò. Ah, eh! ah! ṣé ẹni sùúrù ṣe bó o dẹ̀ rí ṣé o mú dání o tọ́jú ẹ̀. méjì gan mọ̀kọ́. ní evidence ọwọ́ ẹ. ẹ wò ó bẹ́sà ṣe ọ̀gá wa ẹ mẹ́nà wọn gan o tí mo bá kó o dé tí mo bá o iye ọdún dẹ́rẹ́bà fún wọn ẹbẹ̀rẹ̀ èjì wọn ọdún mélòó ní ẹ̀rẹ̀ lò sí lẹ́wọ̀n. lọ mú wa. <clears throat> ẹ̀yin dẹ̀ ti ní ẹwà wọ̀nyí ẹ ti tọ́ gbogbo nǹkan wọ̀ sẹ́ẹ̀rí gbogbo ògùn tá ẹ ṣe kiri takàndá kẹ́kẹ́ máa di ìbàdímọ́ di ẹ máa lọ lóru kọ́ máa fa sọ pupa káàkiri kò rọ sẹ́ẹ̀lì jápẹ́sẹ̀ ni kò yí o bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ rẹ o hmm. ẹ̀rì ìsàbíà o kákúnyà tó ẹ̀ sí. kí n mú wa. o ò lè já gbòǹgbò o ò lè ṣe bí ọba rẹ ti ṣe. ọ̀gá ẹgbẹ́ adẹ́kun ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ẹ jẹ́wọ́ ẹ fi ọ̀rọ̀ yìí. Ah, ah. kí ló dé tẹ̀yìn sọ̀rọ̀ jẹ́ntu tó bá dín pa oorun amọ̀ bẹ́ẹ̀ ti ń sùn. ẹ ah, fi ilé àlọ́ ọ̀gá tẹ̀ ṣe mi ọ̀gá léwájú ni kò lè sọ̀rọ̀ mọ́ ìyọ́nà ìwà jẹ́ irọ́ o kò lè ọlọ́pàá ju ẹ̀jẹ̀ òde. bẹ́ẹ̀ o bàbá yẹn ni. ẹnikẹ́ni tó bá rẹ̀ ru ọ̀rọ̀ yóò forí ara rẹ̀ kàn. kò yẹ kí ìṣiṣẹ́ kò yẹ kí ìṣiṣẹ́ bí rárá. pẹ̀lẹ́pẹ̀lẹ́. gẹ́gẹ́ gẹ́gẹ́ pẹ̀lẹ́ àtọ̀rẹ́ ní ká ṣe fàgbà fàgbà bá tẹ́ àgbà lè jẹ́ gbà ó lè jẹ́ gbà bí àgbà bá tẹ́ àgbà lè jẹ́ gbà àwé o orí ìyá mi má jẹ́ dàgbà òṣì o wá jẹ́ pàṣán láyé wá jẹ́ pàṣán lọ́run ayé amúlẹ́gbà o ọ̀run amúlẹ́gbà òtítọ́ àtọ́wà sókè àgbà òye. wọ́n ti bẹ̀rù dé wọ́n ti bẹ̀rù dé wọ́n ti bẹ̀rù dé. àdọ́gà ṣe lè láyé ah, àdọ́gà máa ṣe lè láyé. mo gbẹ́ wọn dé. òrírí ẹ̀yọ̀. mo gbẹ́ wọn náà dé o. ọ̀làdùn ló fi kọrin. olóde o òrírí ẹ̀yọ̀. ẹ̀wọ̀n ọ̀gá dé. Mm. Hey! Ah! Ah, eh? Kí ni? gbé ẹyọ kan fún mi. ẹ bàbá jẹ máa give me my friend. àgbàlagbà ni mi ò give me my friend. sẹ́mi mo gbé gòkè give me give me. give me one. ẹsẹ̀ rí ọ̀gá ọ̀gá ẹ ti jọ ẹ ti tọ́ oríṣiríṣi wò bó máa ń rí nìyẹn ẹ̀yin náà tẹ́ ti wùwà burú ẹ̀ mọ ẹ̀ta ti fi kókè rán wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn tó ń ṣiṣẹ́ ń bí tẹ́lẹ̀ ẹ ti rẹ́wọ̀n káàkiri pẹ̀lú kókè gbogbo ẹ̀ ni mo mọ̀. kókèrè tó mú yánnáyánná ojú ọjà fúlà yam kílẹ̀ gbé yam fúlà èlùbọ́ èlùbọ́ èlùbọ́ oṣù ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọ́n kú jẹ ẹ̀kú kejì ẹ̀ náà ẹ̀kú ẹ bá wò ọdí ẹ bá wò tó excuse me. ọgá kò lè ṣerú gbogbo orúkọ yìí. kí wà ń bẹ. wà ń ìlú. wọ́n ṣe jẹ̀mọ́ lọ́ni wọ́n ṣe jẹ̀mọ́ lọ́ni wọ́n ṣe jẹ́ ni. ọmọ tí mo gbé. ẹ ṣé lùbọ ni. ẹ bá ní sùúrù ẹ ní sùúrù ẹ ti rí i pé lùbọ ni now mo tún wá ṣe mo ní mi ò ṣòwò èmi ò ṣoògùn owó. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ hmm. ó fọ́ọ̀mù dead body ẹ̀yin wo lẹ ṣoògùn owó kí ló ṣẹlẹ̀ àgbàlagbà ní ẹ̀rù ẹ̀wọ̀n báyìí ni hmm. ìgbà mẹ́rin lẹ́yìn lọ́tẹ́ lọ́tẹ́ èdè pa ah. kí ló dé ojú òtún táwọn tí ọba lọ hmm. ẹ lọ ẹ̀wọ̀n ẹ lọ́kẹ́ lọ sí eyín bẹ́ẹ̀ ẹ má jẹ tán yín ah. tán bá láwọn òṣoògùn owó ẹ pààrọ̀ lójú àwọn tí wọn ò lè já yín èmi ò já yín gbogbo orí èwo ni mọ́ mẹ́ ẹ dàkún babaláwo tó ṣoògùn òfin sẹ́mọ́ ni abẹ́rẹ́ tíjọ́ tajọ́ lọ sọ́dọ̀ babaláwo. lágbára gbogbo àwọn tó nílé ayé àṣeéṣe lágbára àwọn ìyá mi òṣòro nǹkan òtítì ń bèrè arógbá aṣọ mọ́balẹ̀ ọ̀dẹ́sàpọ̀ yaró àròdẹ́sàpọ̀ yóògùn ẹ̀dìẹ ọ̀kọ́mọsẹ́yìn lọ́lọ́lọ́ rẹ̀ jẹ ó ti ṣeé ṣe yóò jẹ fún ọ ọ̀sà bólóògùn ṣe ní kò sà yóò ṣe jẹ́ bólóògùn ti ní yóò jẹ́ ó di dandan. àfi tí kì í bá ṣe èmi àbàdo rẹpẹtẹ nílé abisigidi lẹ́yìn ilẹ̀kùn kọ́kọ́rọ́ ti ń bẹ yín ajá jẹ́ àjò kó tàgbàmọ́ ṣe bẹ́ẹ̀ ń ṣẹ́ ògbólógbòórùn mọlẹ̀ tí ń ro kàkàkà. sórí ọ̀rọ̀ tèmi tí èmi bá ti fojú rí ọjà kí n rọjà tí mo fẹ́ rà owó tí ti wà lọ́wọ́ mi ah wait tí má ti lè fojú rọjà owó rè check rè nínú briefcase so mi ò ní problem lórí yẹn kí n ti rọjà ìyẹn ni haúsá ń pè ní gàwórí gàwó náà babaláwo ti mi ń gbọ́. àtúnkù ọbẹ̀ wọ́n tún dé pọtifólíò pọtifólíò kókè wọ́n tún gbé sínú mọ́tò ah! wọ́n tún ṣe ẹ̀ló wọ́n tún pè pọtifólíò hmm. sẹ́mi ní pọtifólíò hmm. kẹ́kẹ́. iṣẹ́ iṣẹ́ lomi burú hmm. láyé ẹ̀yọ́ tó wọ́n lomi lẹ́yìn gidi. ẹ ní sòrò. sòrò ah, kọ alábàálẹ̀ ẹ mọ sọ̀rọ̀ yín lọ. sùúrù náà ló náà ṣe ní àfisọ ọ̀dọ̀ wọn. òótọ́ ló sọ my driver. <laughs> ẹ mú wọn. ọlọ́pàá ìwà ń gbọ́ ẹ̀ tí ń gbọ́. o gbé mi dé ilé babaláwo. bẹ́ẹ̀ tí èmi pẹ̀lú babaláwo sọ níta lórí ǹjẹ́ o mọ ohun tí a jọ sọ nínú ilé. kí lẹ sọ ní àná. chief ẹ mọ̀ bínú pé mo ránṣẹ́ pè yín lórí ọ̀rọ̀ tara yín náà ni iṣẹ́ kan ń bẹ tí mo fẹ́ ká ṣe mm. ṣe mọ̀ oríṣiríṣi àwọn èèyàn ló máa ń wá sóòtẹ́ẹ̀lì ẹni bá ń bọ̀ wá bẹ́ẹ̀ tó bá ń gbèrò aburú bọ̀ ẹnu géètì ń bẹ̀ lérò aburú ọ̀hún ó ti parẹ́ mọ́nú a ṣe é lóru gànjọ́ la wà ṣe é a kàn wọ́n omi ẹ̀rọ ó sì ní ohun kan tí wọ́n mọ̀ pé ẹ̀yin ó sàmọ̀ ṣe àṣẹ ohun tí omi ẹ̀rọ yìí dálé lórí fún ìlọsíwájú tiyín àgàgà àwọn tó tún wá ń ṣiṣẹ́ lábẹ́ yín tí wọ́n fi mọ̀ nílọsíwájú wọ́n mọ̀ nílọsíwájú gbogbo ohun táwọn náà ti ń dáwọ́lé yóò mọ̀ yọrí sí rere ká ohun tí mo fi ránṣẹ́ sí yín. <laughs> ẹ ṣé bàbá ṣé mo nǹkan náà tẹ bá ti ránṣẹ́ sí mi lẹ́yìn mo máa ń jẹ yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ń tẹsọ yìí nǹkan tó dáa ni. Hmm. nǹkan tó dáa ni. torí pé ẹni tó bá wà tó ní iléeṣẹ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó ń wá ìlọsíwájú tara ẹ̀ tí ò wá táwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ ọ̀tá ọlọ́run ẹ ó tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n gbà ti kó pọ̀ àtèmi àtàwọn òṣìṣẹ́ mi pé ìlọsíwájú ni láburú ò bẹ́ẹ̀ nìkankan wa ó tẹ́ mi lọ́rùn ẹ jẹ́ àṣẹ. sífù irú yín sàn wọ́n hmm. ah, ìlọsíwájú ọmọ ọba yín lójoojúmọ́ ẹ̀mí dàrí kò sí irú yín sàn wọ́n olówó tó lówó tó sì ń fẹ́ káwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà kí wọ́n ó lówó irú yín sàn wọ́n olówó tó kù wọ́n máa ń fẹ́ kí mẹ̀kúnnù mọ̀ ṣe yẹsà yẹsà fún wọn dọjọ́ alẹ́ ni ẹ̀mí dàrí kò sí àbí ojú ò ní tì yín ojú ò ní tì yín ẹgbẹ́ mi ò sì tán torí ẹ̀ sọ̀rọ̀ gbogbo yín sọ̀rọ̀ ẹ̀ parí kò sí. ara ọba lè olórí ẹ̀rọ. ara ọba lè olórí ẹ̀rọ. ẹ dákẹ́ ẹ jẹ́ kí bàbá sọ̀rọ̀. ẹ jọ wọ́n bẹ jọ kàmá síbẹ̀. ẹgbẹ́ mi ò sì sọ̀rọ̀ ẹ̀ka ìdákẹ́ ẹgbẹ́ mi ò sì sọ̀rọ̀ ẹgbẹ́ mi dákẹ́. ẹnu ẹ lóore bebebe. ẹ sọ̀rọ̀ jàre sa ẹ sọ̀rọ̀ sa. àkìtàn ni yóò bẹ̀rẹ̀. ṣé o tó ìbò manua. o ṣeun o ṣeun ẹ dákun ẹ mọ gbọ́ wọn yóò sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ẹ̀yin ṣe rí gbogbo ẹ̀yin tẹ bá wà rà yín tẹ lérò pé wọ́n fi iná tan yín tẹ wá wùwà wèrè tẹ ń wùwà òsì jẹ́ má tàn yín ẹ lè bá lànà pàdé torí wípé ẹni yìí ó fi iná tan yín ó fọkàn tan yín ó wá bá yín sọ ọ̀rọ̀ bàǹtàbàǹtà kàkà kẹ́yìn ọ wá bò láṣìírí ẹ wá ń tìdí ẹ̀ káyé káàkiri láì mọ̀ pé ìdí ara yín lẹ̀ ń sí káàkiri ẹ máa fúlù ara yín bẹ́ẹ̀ mọ̀ sọ fún yín ọ fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àbí hmm. jẹ́ ń gbọ́ tiẹ̀. ẹ wo ẹ ṣe mo dúpẹ́ ọ̀gá ṣé ti ṣe yín nìsín ṣé ẹ rí iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ ó dáa àwọn ṣẹ́wá táwọn àgbàlagbà tẹ́yìn gbọ̀ngàn tó wà fẹ́ dá tẹ́fẹ́ sọ bí ìdá exercise book fẹ́ mi o higher education òun lè fi fẹ́ o. Uh, it's okay uh, uh, ó ti yé gbogbo wa now ẹ jókòó ẹ jókòó kò sọ̀rọ̀ ẹ jókòó. tí n bá gbọ́ dìde lẹ́nu wọn kò bàtà. Eh, gbogbo gbogbo yìí ní tìjú ni tẹ bá ní tìjú ni kò yẹ kẹ́ ẹ lè sọ̀rọ̀ mọ́ èmi wò ṣùṣùṣù mo bá bàbá june tó sọ wípé gbogbo olówó tó bá wà kò lè bọ́ sí street kó bẹ̀rẹ̀ sí fún owó káàkiri tó bá dẹ̀ wọ́n lọ́kàn pé ah àwọn òun fẹ́ gbèyàn lọ́wọ́ sókè àwọn tó bá súnmọ́ bí àwọn tó ń bá ṣiṣẹ́ ibẹ̀ ló ti máa kọ́ bẹ̀rẹ̀ kì í ṣe owó téèyàn bá ní báǹkì lóyún náà fi pèyàn lólówó tàbí iye ilé tó bá kọ́ iye àwọn tó bá ràn lọ́wọ́ tó touch here and there ni mo wá wò ó pé kí n bẹ̀rẹ̀ látòrí ẹ̀yìn staff mi àwa ṣèdánwò ráńpẹ́ fún yín mo ní mò ń gbé oògùn olóró mo ní mo ṣoògùn owó kàkà kẹ ẹ wá bo àṣírí yẹn ẹ wá bẹ̀rẹ̀ sí tutukutu káàkiri. ọyọ̀mí fẹ́ẹ̀lì. chief of staff ló dùn mí fún jù o hmm, torí pé driver ó sọ̀rọ̀ nísìn onígbà tí à ń bọ̀ mò ń pè lórí fóònù ẹ mo gbé bag check ló wà mí ilé iṣẹ́ tí mo ṣe rà ni mo fẹ́ sanwó ẹ̀ pé kí CSO ìyẹn manager yín bí kó lọ di GM lọ́hùn-ún gẹ́gẹ́ promotion ṣùgbọ́n kàkà kó náà wá ṣe bí àgbà ó wá jọ ìyẹn ẹjọ́ ń tẹnu bọlẹ̀ ẹ wá ń ṣe oríṣiríṣi àwọn ọlọ́pàá máa tẹ̀lé ẹ wọlé wọ́n á bọ́ aṣọ ọrùn ah, iṣẹ́ ẹ tán láti ìní lọ. Ah! iṣẹ́ ìbọ̀lọ́wọ́ ẹ ẹ ẹ jẹ́ sọ̀rọ̀ ṣé wàá rẹ̀yìn tó kù kò sẹ́ni tí màá lénu ẹ̀yìn tó kù o. ẹ jókòó padà ẹ jókòó mo ní mò ń sọ̀rọ̀ mo ní kẹ́ jókòó. bàbá ń jà o. now mo ní tí n bá ń sọ̀rọ̀ kẹ́ máa sọ̀rọ̀ ẹni tó bá tún sọ̀rọ̀ á tẹ̀lé chief of staff now chief of staff ti kúrò lè ṣe láti wákàtí yìí lọ ọlọ́pàá ọ̀ya ẹ mú chief of staff kán lọ bọ́ aṣọ yẹn torí pé oh no no no no no mo ní kẹ́ ẹ mú. ọmọ alálùbáríkà tó so tọ́jú òun náà wọ́n rè kúùkù yìí ọmọ ni ọmọ tó yẹ ló tọrọ ọmọ. now gbogbo bó ti wo lè rí cook ìgbà tí mo ṣe ìwádìí mo wá rí i pé sálárì tí gbogbo yín gbà ló náà gbà mí ó dẹ̀ tu owó jọ ó lọ ra ilẹ̀ ní àyínà gold estate ah. ó dẹ̀ ti ń kọ́lé ẹ̀ lọ. ojúgbà ilé wọ. now ìyẹn fi yé wa pé àlùbáríkà ń wọ ohun tó ń ṣe mí ẹ̀yin yòókù ẹ wá ń lọ ra. Eh, instagram gbogbo jẹ̀dí gbogbo eh, eh, oògùn oríṣiríṣi lẹ́wọ́n ń lọ mú àṣírí yóò wá bò ẹ wá rò pé bóyá mo ṣoògùn owó lẹ̀ ṣe rówó tùjọ. Hmm. cook látẹnu ìní lọ ibi tó yẹ kí cso lọ máa mójútó iléeṣẹ́ yẹn ìwọ ni gm bẹ látọ̀rọ̀. Ah, bẹ́ẹ̀ ah, ah, ló lọ́ọ́ ká mọ̀ lọ́lé ìwé. ó kẹ́ sọ lọ náírà bá nà. ẹjọ eh, kí ni gbogbo. Eh, now no no it's okay it's okay. ẹ̀sìn eh, ló sọ débẹ̀ ìwà ẹ ṣùgbọ́n ṣe wọ́n rẹ̀ ń ojú kan tẹ wà náà lè bá ẹni kó padà sí géètì. wọ́n tó ń wá. ẹ o tó wà sẹ́nu géètì ẹni tí wọ́n tẹ́ wọ̀rùn tí wà lẹ́nu lọ́rùn ṣe bẹ́ẹ̀ yọ̀rọ̀ àdíṣẹ́ náà ká má ṣiṣẹ́ wa lọ. ẹ máa lọ ṣiṣẹ́ yín. ọgbà àwọn tó fi sẹ́gírẹ́mù ọgbà àwọn tó fi sẹ́gírẹ́mù ọgbà àwọn tó fi sẹ́gírẹ́mù ọgbà àwọn tó fi sẹ́gírẹ́mù tẹ́mi ò sọ fún yín wà lára àkàbà o àkàbà ọ̀la ó tọ́gbàgùn ká máa fura àwọn tó ń fẹ́ ká gòkè wọ́n tún lè gbé wá ṣubú. Oh, oh, oh. àdàbà ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ yẹ wá ọmọ ẹ̀yẹ ọmọ ẹ̀yẹ ń